إيائي تبرج للجلال وللبقاء وسوى الموت بين الخلق ترى وكلهم رهائن للفناء ودنيانا وإن ملنا إليها وقال بها المساء إلى انخلائي الحمد لله رب العالمين الله الأولين والآخرين قيوم السماوات والأرض الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ثم الصلاة والسلام على خير الأنام نبينا محمد صلى الله عليه وسلم وعلى أهله وصحبه وموالهم والاهم بإحسان إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أنا أقول على بارك الله Ọba tó ní kí ìjókòó ìfọ́ tó já sí ọ̀rùn ní èmì ọba náà ni a dá ọpẹ́ fún. Bákan a kí àwọn olùgbàlejò àti àwọn elétò láti orí àkọ̀dílàmì tó ìfẹ̀lẹ̀ máa wọ́n jẹ́ ìmáàmù mọ́sílẹ̀ àrísùn náà jama'a ní ìlú tẹ̀lẹ́lẹ́bí ṣẹ́lù Muhammad tẹ̀lẹ́lẹ́bí àbúrúṣẹ́gbàtúlá àti gbogbo àwọn ìrìnwá wọn àti gbogbo alákọ̀ọ́kọ́ lọ́kẹ̀lẹ́ àti dọ̀kúrò wa sí ìkàlẹ̀ pàfọ́mọ̀tò ṣẹ́lù dọ̀kúrò ṣáwọ̀fẹ́ bí a tó ló gbẹ́sẹ̀ láti wá gbọ́ ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá aláàkọ́ ọ̀sán ìpọ̀tọ́ wa ní ẹ̀sìn olóore láì lédè nẹ̀sọ́nù àkọlé pàtàkì eré tí ọ̀pọ̀ wa fẹ́ kí wà ní lórí ẹ̀ òun náà ni eré ìtàkì ní àdábọ̀lù kọ́bọ̀rì wọ́n ìmòhò àdábọ̀lù kọ́bọ̀rì wọ́n ìmòhò ìjà àti ìgbádùn ilé ṣe ń jẹ nínú sàárè òun ni ṣéèkì ni wọ́n fẹ́ yíwa ní lórí ẹ̀sùn fẹ́ sára ìgbọ́ ní orí ìsáàlá ọ̀tà ara wọ́n yà tàbátọ́ mọ̀ṣúra ní ìdáná wa mọ̀ṣúra أشهد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته إنه سجمال الآخرة هجرة 1444 eléyìí tó ṣe déédéé ijọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kínní míládì two thousand and twenty three ní ìlú gbèdé níbí nípínlẹ̀ Ọ̀yọ́. Àmọ́ bára wa sọ̀rọ̀ nípa kẹta tó ṣe kí n retí èyí oníkàlùkù wa tó ti ṣe ń ṣẹlẹ̀ sáwọn ẹni tó fi síwájú wa náà lọ̀rọ̀ nípa ìyà àti ìdẹ̀ra sàárè. Kò sí tàbí ṣùgbọ́n gẹ́gẹ́ bó ní kálukú wá ti ṣe máa wípé èèyàn ò lè lè jẹ́ olùgbàgbọ́ òdodo ṣáájú kéèyàn tún ní ìgbàgbọ́ tí ọjọ́ kan yìí. Orí tí ọjọ́ méjì péré òun náà lọ́jọ́ ti ń bẹ fún ọmọ èèyàn. alákọ̀ọ́kọ́ òun náà ni al-yawm al-awwal ọjọ́ alákọ̀ọ́kọ́ ẹ̀kejì òun náà ni al ọjọ́ gbẹ̀yìn ọjọ́ àkọ́kọ́ oníkálukú wa òun náà là ń lò nígbà tá à ń ṣe ìṣẹ̀ láyé láàyè sábẹ̀ ló pé pẹ̀. ọjọ́ àkọ́kọ́ ti lágbájá yàtọ̀ sí ti tàmẹ̀dò. iye ìgbà tí wọ́n kò fún kálukú pé yóò lò nínú ọjọ́ àkọ́kọ́ sí ẹ̀ ó yàtọ̀ síra wọn. ọjọ́ àkọ́kọ́ sẹ́nu mí á gùn ní ayé ìgbà kan àrí nínú àwọn ẹni tó kọ́kọ́ tẹ̀lé ní ìgbà yẹn àwọn ẹni tó lò ju ẹgbẹ̀rún ọdún láyé ara àwọn ẹni tó ṣe é kí wọ́n kọ́wọ́ lé kí wọ́n kọ̀kọ̀ lọ títí ó ti wá kan sí àwa èèyàn gbẹ̀yìn ìgbà àwa àlùmọ́ ànábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam Ànábì sallallahu alayhi wa alihi wa tó fi hàn wá sí ọjọ́ orí àwọn àlùmọ́ ọ̀hún láàrin ọgọ́ta sí àádọ́rin ni àwọn díẹ̀ díẹ̀ láàrin wa ni wọ́n máa ṣayọ àmọ́jọ́ ọ̀gbẹ̀yìn oníkálukú wa òun náà ni nǹkan tó ní í ṣe pẹ̀lú ti ń bẹ lẹ́yìn ikú nǹkan tó ní í ṣe pẹ̀lú ti ń bẹ lẹ́yìn ikú yẹn òun náà ni al-yawmul akhir lẹ́sẹ̀ ní ìgbà tí ọjọ́ ọ̀gbìn náà fi ti dé òun náà lọ́jọ́ ọ̀gbìn bẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn àpalẹ̀mọ́dé wọ́n ti kọ́kọ́ síwájú rẹ̀ pẹ̀lú pé yàn kú. torí pé màmá ti fọkàn kọ́ra bẹ̀ kiri àmọ́tò ẹni tó bá ti kú àlùkìyà máa ti àti bẹ̀rẹ̀. ọ̀nà yẹn ló jẹ́ lórí wa lágbàgbọ́ ibi ọjọ́ kẹyìn yìí ń bọ̀ a gbọ́dọ̀ ságídí a sì gbọ́dọ̀ máa sọ ike kò ní rí bẹ́ẹ̀ nítorí bá méjì kọ́ a ti máa níbi àwa kọ́ ni wọ́n sọ pé àmú ọjọ́ yìí wá wọ́n mú wa bá wa wọ́n sì mú wa jáde padà bí ìṣẹ̀mí ní ọjọ́ náà ni nǹkan tí wọ́n sọ pé wọ́n ló ṣe wọ́n fi ọ́ ṣe ni wọ́n mú ọbẹ̀ níjọ́ náà ni kò ní ìdìbò ọmọ àpapàjá mi. báwa ti ṣe ń bẹ láyé nìyí kò sí ẹnikẹ́ni nínú wa tó lè ṣàkáǹtì bó ti ṣe ń bẹ láyé. ọkàn ríra rẹ wájú bàbá kan àti ìyá kan àwọn náà bàbá rẹ àwọn ìyá rẹ báwo ló ti ṣe ṣe èèyàn Allahu a'lam bìtẹ̀lì ipò wọn náà fi máa ní ìsìn ó lè sọ báwo lọ́mọ ti ṣe lati sí ẹ̀sìn wípé ó wu Allah láti ṣe rẹ ọmọ rẹ. lẹ́yìn ìgbà a àbótí ẹ̀kú díẹ̀ káàtó gbogbo ẹ̀ àmúbákádàrá yìí bẹ́ẹ̀ náà ní níjọ́ tí dọ́gbé ìyàmẹ̀ yẹn tí ọba dé eléyìí tá a pè lọ́jọ́ kẹ́ẹ̀. ọjọ́ àkọ́kọ́ òun ní ìbẹ̀rẹ̀ olùwà ẹlẹ́dàá wa kọ́ àkọọ́lẹ̀ pé yóò lópin ọjọ́ ọ̀gbẹ̀yìn náà ní ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n nínú àkọọ́lẹ̀ ọwọ́ oníkó kò ní lópin. òfin dáa máa ń kà wípé kúlò màlẹ̀ hù bìdàyà fanihayatuhu mahkuma gbogbo nǹkan tó bá ti ní ìbẹ̀rẹ̀ ajẹ́ pé òpin rẹ̀ náà dandan ni kì í ṣe bẹ́ẹ̀ ní sọjọ́ kan yìí ọjọ́ kan yìí ní ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n kò lópin gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn ahlu sunnati wal jamaa wọ́n á ní ọjọ́ ọ̀gbẹ̀yìn tó lópin torí pé ẹni tó bá wọ àlùjànnà yóò máa bẹ́ńdẹ̀ gbére kéde láíláí ìbẹ̀rẹ̀ rẹ̀ lórí àmọ́ ò lè máa torí pé kò lókun. ẹni tó bá sì wọná gbẹ́jẹ́ pé àwọn irú wọn láti torí rẹ̀ ṣẹ̀dá ná àwọn náà máa bẹ́ńbẹ̀ gbére kété ni àti wọ́bẹ̀ ni wọ́n rì wọn ò ní ma ọjọ́ kan pé wọ́n kó àwọn jáde ńbẹ̀ yàtọ̀ sẹ́ni tó ti ké ọjọ́ múmìnì ọjọ́ mùsùlùmí ṣùgbọ́n àṣìṣe rẹ̀ àti èso rẹ̀ ọlọ́padà gbé wọn àwọn eléyìí ọ̀padà jáde ńbẹ̀ nígbà tí wọn bá yọ wọn kó bẹ́ẹ̀ tó padà fún wọn sáré jẹnà àwọn ọmọ àlùjẹnà ọmọ rí àmì yìí níwájú orí wọn àmì pé iná ni wọn ti ń bọ̀ wọn ò rí wọn ò sì ní dákẹ́ wọn máa sọ pé iná lélẹyìí ti wá sísọ tí wọn máa sọ nípa rẹ̀ yẹn lójú wọn kò túmọ̀ sí pé wọ́n sọ̀rọ̀ wọn nígbàjẹ́ lójú wọn bí ti wùlò kéré ma tẹ́kí nínú àlùjẹ́nà wọ́n ti sọ̀rọ̀ èèyàn láìdáa kò sí ọ̀hún màdàkẹ́ ló màdá nínú àlùjánnà kò sì sí nínú àlùjánnà wípé wọ́n máa sùn tiẹ̀ ṣe níyàn ní papọ̀ nígbà tó bá ti kọ́ ẹ̀ wọ́n máa wá pẹ́ gan rẹ kò sí àyè rẹ nínú àlùjánnà ṣùgbọ́n wọ́n kàn fúnra wọn ròyìn nípa tí wọ́n rí kọ́ tẹ̀lé. nínú hadithi jibril alayhi salam ó bi anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tó ti ṣèlérí nípa àlùjánnà tó wọ́n dá lóhùn. ó sì lódodo lànàbí sọ qala fa akhbirni ani al-iman fún mi nírò nípa àgbàgbọ́ òdodo qala an tu'mina billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wa tu'mina bil qadari khayrihi wa sharrihi. oní ìgbàgbọ́ sí Allah oní ìgbàgbọ́ sí àwọn màláíkà rẹ̀ oní ìgbàgbọ́ sí àwọn tírà rẹ̀ oní ìgbàgbọ́ sí àwọn ìránṣẹ́ rẹ̀. ẹlẹ́karùn-ún kò ní ìgbàgbọ́ sí ọjọ́ kan yìí ẹlẹ́kẹfà kò ní ìgbàgbọ́ sí àkọsílẹ̀ rere àti àìdá rẹ̀. eléyìí túmọ̀ sí wípé ẹnikẹ́ni tó bá kùnà láti ní ìgbàgbọ́ sí ọjọ́ kan yìí báyìí wọn à ní pẹ́ lólùgbàgbọ́ òdodo bí ti wulẹ̀ òkèrè ma dáàmà lẹ́dí iná sáfọ́rù alẹ́dí ọ̀bàájò kólùbẹ̀lẹ̀ ọ̀rọ̀ bí lẹ́tọ̀bàájò tó ń bẹ̀rẹ̀ sí lọ́sọ̀rọ̀ àwọn ẹni tí wọ́n ṣe kèfèrí àwọn ní ìdáná fánú sọ ike wọn ò ní gbé àwọn ti dé wọ́n ń lérò ike wọn ò ní gbé àwọn ti dé lọ́dọ̀ ọ̀gbìn ìlànà pẹ̀yà ọ̀rọ̀ orí bẹ̀ wọ́n gbé gbogbo wa ti dé wọ́n sì fún wa nírò nípa tá a gbélé ayé sí wọ́n sì fẹ́ ìṣirò fún gbogbo wa. gẹ́gẹ́ bí Abdullahi bin Umar tọ́bí ọmọ àwọn àdúgbò gẹ́gẹ́ bó ti ti sọ nígbà tí wọ́n fún nírò tí àwọn èèyàn kan ti yọjú ní agbọn alùbọ́sọ̀rọ̀ tí wọ́n sọ ike la kọ́dà wọ́n amúrò olù kò sí kádàrà o gbogbo nǹkan pátá korongodo níwájú olúwa tuntun ni ọ̀tún ọ̀tún ẹni gbogbo tó bá ṣẹlẹ̀ níwájú olúwa kò sí síwájú mà kó tó di kó ṣẹlẹ̀ àwọn kan jáde bẹ́ẹ̀ àwọn eléyà là ń pè ní alùpàdárìyà àwọn alùpàdárìyà àwọn gba àwọn gbàgbọ́ ìpọlọ méjì lọ́wà ọba tó ṣẹ̀dá wọn ọlọ́ọ̀kejì òun làwọn táwọn ń ṣẹ̀dá táwọn ń ṣe. فهم بذلك مجوس هذه الأمة ọ̀rọ̀ anábì sallallahu alaihi wa sallam tó sọ nípa àwọn tẹ̀lé wọn lórí bí àwọn ni màjúsí àlòmà yìí àwọn amájúsáwá àwọn náà ni àwọn bàbá ńlá àwọn christian láyé john àti ìjọba tó ṣẹ́kù nínú wọn lórí bẹ́ẹ̀dù ni àwọn tó ṣe pé iná ni wọ́n máa bọ̀ ìgbàgbọ́ wọn ó dá lórí wípé ọlọ́run méjì ló wà alákọ̀ọ́kọ́ wọ́n ń pè ní ilahun nur ọba àmọ́lẹ̀ ẹlẹ́kejì ilahun zulma ọba òkùnkùn wọ́n ní ọba àmọ́lẹ̀ ló máa mú rere wá ọba òkùnkùn ló máa mú gbogbo aburú wá tí rere bá ṣẹlẹ̀ sí wọn wọ́n lọ kárí láì òṣùbà rẹ́rìn ìwọ ọba àmọ́lẹ̀. ṣùgbọ́n nígbà tí aburú tó bá ṣẹlẹ̀ sí wọn àti sí wọn ọ̀fẹ́ ntí ọkàn máa kọ̀ tó bá dé sí wọn wọ́n máa bẹnu àtẹ́lù èyí wọ́n pè ní ìlẹ́ òhùnmọ́lùmá ọba òkùnkùn pé wọ́n lọ́ọ́ máa gbé aburú wá wọ́n lọ́ọ́ máa gbé àrélu àti àjálù wá arọ́wọ́ rẹ o okú aburú ṣe. tó bẹ́ẹ̀ náà làwọn Qadariyya torí àwọn Qadariyya àwọn sọ ike ọlọ́run méjì ló wà alákọ̀ọ́kọ́ òun ló ṣẹ̀dá àwọn tí ò síyè méjì nípa rẹ̀ nítorí kí àwọn kèfèrí kan alára kò sí bí ìṣe kèfèrí yẹn ṣe lè gbópa tó gbọ́gba gbogbo okùn gbogbo òdòdó gbogbo ẹ̀yẹ lórí ìṣe kèfèrí pé Allah àfi kọjá gbọ́gbàgbọ́ pé bàbá òun ìyá òun bàbá ńlá òun kọ́ lọ́dá òun Allah lọ́dá òun wala in sa'altahum man khalaqahum la yaqulunna Allah tẹ́bá tí wọ́n lè rí kíta lọ́dá yín ọlọ́run ni mo búra wọ́n fi àwọn iṣẹ́ ọlọ́run. wàdà ẹ̀sìn kí ló dé tẹ́ ẹ̀ máa sìn bẹ́ẹ̀ náà làwọn padà rí ìyá àwọn ń sọ pé ọlọ́run ló dá wọn ṣùgbọ́n àwọn làwọn ń dá sí ara wọn ẹnì pé eléṣẹ̀dá àyàfi kọjá ẹlẹ́dà àjẹpọ́n ti pé ẹlẹ́dà méjì lọ́wà. nígbà tó lu ẹlẹ́dà á sì sọ pé wallahu khalaqakum wa torí ẹ̀ nínú àkídà eléyìí tí ìwọ náà gbọ́dọ̀ ní òun náà ní ọmọ ṣe Allahu ya'lamu ma kana ma yakunu wa ma lam yakun allahu kana kayfa yakun. Allahu máa tó ti ṣẹlẹ̀ ọmọ tí sẹlẹ lọwọlọwọ ọmọ tí ò tí ì ṣẹlẹ̀ nígbà tí ọba sẹlẹ báwo ni rí. tó gbogbo eléyìí kò ọmọ ronú nípa ìgbà tí wọ́n sọ fún Abdullahi ibn Umar báwọn àkànṣe yọjú nìṣẹ wọ́n sọ pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ láyé ọtúnú níwájú olúwa olúwa ò sì mà nípa rẹ̀ kó tó di kó ṣẹlẹ̀ Ibn Umar wa sọ fún wa ó ní ẹ lọ fún wa létí yìí wíkẹ Ibn Umar bari'un minhum ọmọ pàmẹsẹ kúrò lọ́dọ̀ wọn wa hum bura'u min Ibn Umar àwọn náà sì mọ pàmẹsẹ kúrò lọ́dọ̀ Abdullahi ibn Umar ìdí nìyí tí abdullahi ibn umar tó fi sọ fún wa nípa àdéhìí tó gùn yẹn àdéhìí tí bàbá rẹ̀ gbà wá lọ́dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ní ni ẹ sọ fún gbogbo ẹni tí ò bá ní ìgbàgbọ́ títí ọjọ́ ọ̀gbẹ̀yìn ń bẹ ọjọ́ kẹyìn wà ẹ sọ fún kó gbàgbọ́ kò ní tó gbàgbọ́ ṣáájú kó tó ní ìgbàgbọ́ táwọn wá béèrè sójú òní òde ọ̀ọ́mọ nǹkan tó fẹ́ kákòókò rẹ̀ sí yóò dé yóò dé náà ni àwa ńlọpẹ́ lójú wa ọ̀pẹ́ lójú Allah innahum yarawnahu ba'ida wa narahu qariba àwọn ni wọ́n wò kó dínà àwa ń sẹ́ ń wò kó súnmọ́. النبي صلى الله عليه وآله وسلم قل بعثت أنا والساعة كهاتين أنا من إنسى tí gbogbo àgbà ńlá ayé èmi àti ìgbẹ̀yìn gbẹ̀ǹde eléyìí tí wọ́n ti gbé wa dìde báyìí la jọ rí báyìí lèmi àtijọ́ gbẹ̀ǹda òkè àmàjọ rí àwọn olùmọ́nìkè ṣètùmọ̀ rẹ̀ ní pé ẹ̀mí pẹ̀lú rẹ̀ fẹ̀gbẹ́fẹ̀gbẹ́ rárá kò sí ntọ́ yà wá rárá ètò ntọ́ gbà lérò nìyẹn torí kí àwọn ọmọ àká méjì ilé ìtàn Ànábì sallallahu alaihi wa sallam tọ́nà sókè nígbà tí ń sọ̀rọ̀ yìí òun náà ni ọmọ àká ti ìfábẹ́là àti tààrin tàbá sì kí o sí àwọn ọmọ àka méjèèjì á rí pé ọ̀kan gòtò kan lọ tààrí gòtò sí ìfábẹ́lá lọ eŋti ọwọ́ sí títí sí àárín tó fi gùn ju ìfábẹ́lá lọ lànàbí ń tọ́ka sí pé ọwọ́ ń tó kùnú tí gbèǹdà kìyàmọ̀ fìdẹ̀ ọ̀nà làtí wọ́n ń lò táwa ni a ti lò one thousand four hundred and forty four years lónìí kọ́dà tuntun síbẹ̀ ẹ tó bá mi fi thirteen years fún ó di four thousand four hundred and fifty seven years ní láti lò lórí torí kò ti pé one thousand four hundred and fifty seven years báyìí tó lu ẹlẹ́dàá wa ṣe rán ànábì Muhammad sallallahu alaihi wa sallam ní sẹ́sì gbogbo àgbáńlá yìí. ọ̀ràn àyàn ni ọgbọ́dọ̀ gbàgbọ́ ike ọjọ́ kan yìí ń bẹ ọ̀ràn àyàn ni ó ń bọ̀ bọ́yọ̀ ọ̀fẹ́ bọ́yọ̀ ọ̀fẹ́ yóò dì ẹ sì ti mà ìjọwọ ni ó dì ìbéèrè kí béèrè tí ò ní túmọ̀ ni tí máa tẹnu aláìsẹ kan ṣe é jáde ó dàbí kó máa béèrè ni ẹ jọ̀wọ́ ọjọ́ òní màá kú ẹ jọ̀wọ́ tẹ ẹ mọjọ tí màá kú kó sẹ́ni tó mọjọ tó kù àmọ́ ṣáájú kó kù torí pé bàbá rẹ táwọn ọba ti kù bàbá bàbá rẹ ti kú Masha Allah bàbá bàbá náà ti wà láyé bàbá bàbá bàbá bàbá bọ́lá wọn lọ tó wọ́n dájú ilé tí yẹn ṣe lè kéé kú tó bẹ́ẹ̀ sì sọ ló kọ kéé kú ẹ̀kàn fó kọ sòfò ẹ̀ kú náà lẹ́yìn yẹ́ bọ̀kọ́ mi mẹ́lẹ̀kẹ́ kẹ́lá wọlé mẹ́lẹ̀kẹ́ wọlé nàbí yọ̀nyà àìṣó dàdí mẹ́lẹ̀ abẹ́dà. ọba kan òṣìṣẹ́ ọmọ abẹ láíláí ọba kan jẹ gẹ́gẹ́ bí yorùbá lẹ́bù wọ́n á lọ ro wọ́n á ro wọ́n á sì mánu kó sí i wọ́n ní ó ṣe jọ́ méje ń bẹ̀. gbogbo àwọn olóògùn àwọn adáǹṣe tí wọ́n ń bẹ láyìíká àbí tó ti jọba àti táwọn agbègbè àti táwọn àdó tó dínà wọ́n ti dá gbogbo oògùn wọ́n ti dájọ́ àwọn oògùn àdánù àti tòfò nítorí kọ́ba yìí wọ́n mọ̀ bá kú kó lè bá pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ bí máa pẹ́ ṣe ń pẹ́ kó lè bá gbogbo gbogbo gbogbo bí máa gbó ṣe ń gbó wọ́n lè sọ ní ṣe gbólógbó kan oṣù tó máa ń kú léwe ìran àkàlà àmọ̀gbó kan oṣù tí ò ní lu ẹgbẹ̀rún ọdún fáwọn dada tó ń torí ṣe lẹ́yìn wọ́n bẹ̀rẹ̀ sí ní rú bàbá yìí ọtí jẹ gbogbo jẹkújẹ yìí eyín rẹ̀ dógùn eyín rẹ̀ dógùn kó tó di pọ́jọba ogun fò ó mú kéyìn rẹ̀ dógùn yóò padà kú abẹ́rẹ́ òní kú yóò wá kú lẹ́rọ okùntù láti irọ́ lásán okùntù láti àwọn ẹni tó pẹ́ lórí oyè Yorùbá máa rí o rọ́bà tó jẹ lónìí tó kú lọ́la lẹ́ yorùbá yìí náà ni wọ́n sì sògùn òfò fóònù náà ògùn òfò kò sì sẹ́fọ́ nítorí pọ́jọ́ ọkú kálukú ní òfò walan yu'akhkhira Allahu nafsan idha jaa ajaluha olúwa kì í lú ẹnì kankan lára lọ́jọ́ ọkú rẹ̀ bá tó kó wọ́n ṣe ronú hà tó fi lo nine hundred fifty years lẹ́ni tí fi ń jíṣẹ́ kò tó ti ìpọ́n tó tó lò kó tó máa ṣiṣẹ́ tí wọ́n rò náà ni táwa wí tán tó ní à ìṣẹ̀ṣe làgbà ọ ẹ máa rò ó ẹ rò ó fọmọjàbọ yóò kún gbẹ́sí ọgbà kú tẹ́ torí akramakumullah èyí ò kú náà ni kọ́mọ abẹ́rẹ́ tó jẹ́ olóòkú ọ̀gbádùn yẹn o ọ̀gbádùn ọjọ́ ọkú rẹ tó bá dé ilẹ̀ kò ní gbọ́ ọ ma bó ti ṣe tóbi tó yìí kò síbi téèyàn lè sáwọ̀ téèyàn rẹ nígbà yẹn torí ẹ̀ ká ní ìgbàgbọ́ pé ọjọ́ kan bọ̀ ọjọ́ ọ̀gbẹ̀yìn òdodo ni Agbọ́dọ̀ gbàgbọ́ iyèméjì kan ọ̀gbọ́dọ̀ wọnú ọkàn wa nípa rẹ̀ ọ̀gbọ́dọ̀ dá wa lójú di àdánù nítorí pé ikú ń bẹ ẹni tó bá ti kú àlùkìyàmà tiẹ̀ ti bẹ̀rẹ̀ àwọn olùmọ̀ràn sọ pé tó o bá gbàgbọ́ gbọ́dọ̀ kan yìí ń bẹ ọgbọ́dọ̀ tún gba àwọn nǹkan tí máa síwájú rẹ̀ ṣẹlẹ̀ ọgbọ́dọ̀ gbà wọn náà gbọ́ nínú rẹ̀ òun náà níbi màlẹ́kà ó sì wá gbẹ̀mí rẹ̀ ńjọ́ tó bá fún oríṣi méjì làwọn màlẹ́kà ti máa wá sẹ́wọ̀n pé mọ́lẹ́kùn mọ́ ọ̀kan lò ṣùgbọ́n àwọn màlẹ́kà kan tún wà tí wọ́n tún kún tí wọ́n máa ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ ẹni tó bá jẹ́ múmi ni àwọn màlẹ́kà tí wọ́n jẹ́ funfun funfun àwọn ni wọ́n wà tí wọ́n wà gbẹ̀mí rẹ̀ ẹni tó bá sì jẹ́ ọ̀daràn àwọn màláìkà tó rí wọn dúdúdúdú àwọn ni wọ́n wà gbẹ̀mí ẹ̀ síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ níjọ́ tí màláìkà kú bá dé tí ọgbẹ̀mí rẹ̀ wá fún aróyìn má wulẹ̀ sí ìkanjú má kanjú ọ̀la lásìkò yẹn bá tó ìwọ náà dà mọ́ àkàrà wọn kò mọ̀ wá nínú rẹ̀ náà ní ká tún gbàgbọ́ ìpè nínú sàárè wa àwọn àṣẹlẹ̀ ọ̀ṣẹlẹ̀ ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ nu nínú ìgbésẹ̀ àṣeyàmà nínú àwọn àṣẹlẹ̀ tí ọ̀ṣẹlẹ̀ yìí onáyìnbó àwọn mẹlẹ́kà méjì wọ́n yọ sí wa àwọn mẹlẹ́kà méjì tí wọ́n yọ sí wa yìí lọ́wọ́ ẹnu ìgbà tí wọ́n bá sin wá sí sàárè sí kí àwọn ẹni tó gbò wá mọ́lẹ̀ kí wọ́n tó pẹsẹ̀ dà kúrò nídìí sàárè wa ọ̀wọ́ lónìí kí wọ́n tẹ́ mi wá padà sí wa lára nítorí ká bá a fèsì ṣùgbọ́n dídá padà ẹ̀mí sí ni lára tẹ̀yìn ìgbà tá a ti kú tí wọ́n ti gbé wa sínú sàárè ọ̀dà bí bẹ́ẹ̀mí ti ṣe máa ń padà síyàn lára lẹ́yìn ikú ráńpẹ́ tó táwa dájú. nítorí pé Allahu yatawaffa al-anfusa. حين موتها والتي لم تمت في منامها الله ó máa ń gba ẹ̀mí kálukú ní ìgbà tó bá sùn nígbà tásìkò kú kálukú bá pé yọ gbẹ̀mí kálukú èyí tásìkò kú rẹ̀ ò tí ì pé yọ gbẹ̀mí rẹ̀ ń gbọ̀ bá sùn nígbà tí olúwa ò sì kọ́pọ̀ kù yóò tún jẹ́mi rẹ̀ padà sí ọ̀la òní sojú kú bọ́ sójú oorun yóò jẹ́mi rẹ̀ padà sí ọ̀la ẹni tí ọba sì tójú kú bọ́ sójú o tí ọba sójú oorun bọ́ sójú kú àti ìgbà ni ọba lọ yéèsì ṣe dandan kéèyàn oṣù kó tó kú èèyàn rìn ló ṣubú ó kú kò sì pa dandan kéèyàn l'accident kó tó di kókú èèyàn ń jẹun lọ́ọ́lẹ̀ sí mẹ́tẹ̀lẹ́ sínú oúnjẹ yọba kú. tọ́ ẹ̀rì kẹ́ni tó bá kú tó ń bá jí yóò tún padà sáyé láàyè ṣùgbọ́n ẹni tí wọ́n tẹ̀lé padà síra nínú sàárè kì í ó ti di hayatun barzakhiyah ìsẹ̀mí ṣàgbéde méjì ayé àti tọ̀run lọ wà dídá padà sẹ́ńtẹ́mì padà sí ọlá ń òpè fún pípọ̀ wá ní mọ́tájí ó mọ bára mi yìí ìkàmọ́láwọ́ èèyàn wọ́n ti gbé mi sínú ilẹ̀ kọ́mọ wá wọ́nà àti jáde kò lè rí bẹ́ẹ̀ lójú kánà ti sọ pé wà á tún máa gbọ́ ìrú ẹsẹ̀ bàtà àwọn èèyàn tó wá gbé ọ sí ṣùgbọ́n òní lè pariwo òní lè sọ pé ẹ yọ mí kú omi àṣekà níyìn torí ìwà ti dáyé ìtọ́ kọ̀kọ́ máa wà kó tó ti dọ́gbìn dàgbìyà àtúgbọ́dọ̀ gbélé yìí náà gbọ́ ọ ẹnìkan sọ pé ẹ wò sáré ibi títí máa ń hà yẹn ẹ wò sáré ibi títí máa ń fún yẹn ẹ wàá sọ pé màláìka méjì yéésù fẹ́ ọkàn méjì wọ́n wàá bá yẹn nù sáré wọ́n tún wá dá yẹn jókòó wọ́n tún wá máa fìyàn léèrè béèrè gbígbé a. Ah, ẹ má fẹ́ kọ́sáná fáwọn o àwọn òrò pé bẹ́ẹ̀ ni ó rí o pé fẹ́ kọ́sáná tẹ́lẹ̀ náà afọ́dún yorùbá nù pé wọ́n fẹ́ kọ́sáná bó ti ṣe rí nù tí ọba rí bẹ́ẹ̀ tó bá dénú sáré rẹ̀ kọ́lẹ́tà fẹ́ tó bá fẹ́ kù láì. akramakumullah ọgbọ́dọ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ nítorí pé laysa ma ba'da al-mawti kama qablahu ǹjẹ́ ọ̀sẹ̀ lẹ́yìn sùkọ̀dà bí ń ti ń bẹ sáájú ká tó kù ntí ọ̀sẹ̀lẹ̀ lẹ́yìn ikú ọ̀dà bíi ṣe ṣẹlẹ̀ sí wa ṣáàjú kó tó di pa kú agbọ́dọ̀ gbàgbọ́. ẹ̀rí tá a bá ti wá dénú sàárè wa ìgbésí alákọ̀ọ́kọ́ tí kálukú ti dára rẹ̀ mọ́nú. tó wá nù àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ntó fi hàn wíkí àlìjẹ́nà kálukú àti dáàmà ó súnmọ́ iná kálukú àti dáàmà síbẹ̀ ni màá wọ̀ ó súnmọ́ ikú náà. tí ẹ bá ti kú táìpù wa èèyàn da mọ̀ bọ́ máa ná lò bí ẹ bá ti kú táìpù èèyàn da mọ̀ bọ́ máa àlùjánnà lò torí ẹni wọ́n ti sọ àwọn àlùjánnà wọ́n ní àlùjánnà kálukú ó súnmọ́ ó ju bàtà ẹsẹ̀ rẹ̀ lọ bẹ́ẹ̀ ni nàkàlùkù ó súnmọ́ ó ju okùn bàtẹ ẹsẹ̀ rẹ̀ lọ nítorí pé tá a bá ti kúta ìkó táwọn màláìka yìí tá a bá ti ṣe ìdánwò fún wa tá a bá ṣàṣeyege oníkàlùkù ọ̀sẹ̀ àmà fọmọ anáàlùwọ̀n àbọ̀mọ àlùjẹ́nà ó tiẹ̀ tó di gbà yẹn màláìka ọlọ́wọ́ bẹ̀mí ẹ wọn náà ti dàmà fọmọ anáàlùwọ̀n àbọ̀mọ àlùjẹ́nà ó tó ti gbà yẹn màláìka tó wá gbẹ̀mí rẹ̀ ọwọ́ ó ti dáàmà ó tó ti kó sẹ́nu sáré ìgbádùn ìgbámú àti ìfakọ́ rẹ̀ àti ojú ẹ̀ táwọn mọ̀lẹ́ka bá ń gbá nítorí pé wọ́n bá jọ́dà rẹ̀ ó ti dáàmà. ọmọ ọ̀sẹ̀ àti tẹ́lẹ̀ máa ná ẹ̀dọ́ ọ̀sà ìdá mọ̀lẹ́ka tẹ́lẹ̀ máa gbá lórí ìtàlẹ́yìn wọn ló ti dáàmà kó tó dénú sáré rẹ̀ bákan náà ẹni tó bá ṣàṣeyege yóò rí ìgbádùn yóò rí ìṣẹ́ra nínú sàárì rẹ̀ ẹni tó bá ṣe kèfèrí nílé ayé mọ̀nàfíìpé ọ̀daràn ẹni tó takòfin Allah tọ́sí òfin rẹ̀ lójúmọ́lẹ̀ nílé ayé ń bí ọlọ́run ní ìwà máa rí ìyà ìdààmú àti wàhálà nínú sàárì rẹ̀ iná ló fi jẹ́ pé ní bẹ lẹ́yìn ọ̀fà ó dòde lọ. tó bá ti pé tá a bá ti kú ìsinmi lánìí gbogbo ẹ̀dá ni ọba máa wá kú kó òun kú. ṣùgbọ́n tá a bá kú ní ti ń bẹ lẹ́yìn kú ọkọjá kú nǹkan fúnra rẹ̀. ìdí nìyí tó fi jẹ́ pé àwọn olùgbàgbọ́ òdodo àwọn kì í yá lọ pọ̀rọ́. àwọn kì í ṣẹ́ra wọn nítorí pé àwọn mọ̀ pé nulẹ̀ ayé tá a wáyé ẹlẹ́gẹ́ ni ẹni tí ń ṣe dáadáa gan gbọ́dọ̀ sọ́ra ṣe kátó pálá ìdè yàn ẹnìkan á kú ní ìsinyìí báyìí àwọn àmàjọ àmàyọ ikú kú sórí ìforíkalẹ̀ ni àmàjọ àmàyọ ikú ń ṣe àlùkùránì lọ ìní màlẹ́kà kúgbẹ̀mí ẹ̀ àmàjọ àmàyọ ikú Mẹ́kà ńlọkùsí àlùmọ̀dínà ńlọkùsí kálá a máa ran kan dáadáa fún ni o àmọ́ ká máa jó a máa yọ wàláhì a máa báwo ni ọ̀rọ̀ rẹ̀ ó ti jẹ́ níwájú Allah torí tọ́pọ̀ amẹ́lẹ́lẹ́ yẹn lórí ẹni rí àwọn mùsùlùmí wọ́n máa gbókù lọ sórí iṣẹ́ wọ́n máa wá dá wákà fún ọmọ àjò wọ́n máa dá wákà fún ọmọ àjò wọ́n wá agbójó débi wípé kálukú wá ń jó wọ́n ń ṣàdíreke wọ́n mú mùkúlùmùkẹ́ pé kí ni ìfẹ́ ah, bàbá kú lórí ìgbà tí ń ṣe díkìrì ni ẹ̀ dá nǹkan kan mọ̀ ẹ̀ dá nǹkan kan mọ̀ díkìrì nǹkan tọ́ba jẹ́ ti súnà bọ́yá kárí mi níjẹ́ ó ṣe díkìrì nǹkan tọ́ba jẹ́ ti súnà bọ́yá ń ṣe láti gba tọmọlàkejì jẹ́ ká ti wá pé tẹ́ ẹ bá kó díkìrì táwọn èèyàn ń ṣe náà sórí àtẹ ẹ̀rí kí ìjà mẹ́sàn-án nu mẹ́wàá rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ fi dìá. ọ̀rọ̀ nígbà táwọn ń sọ̀rí kọ̀ọ̀kan wọ́n ń gòkú lọ sàárè. wọ́n apàbo wọ́n sira olórùka. wọ́n á bẹ̀rẹ̀ sí ní yí bí òkòtò lórí títì. ṣé òun sọ̀rí kọ gbá tẹ̀síwá tó tóbi gidi mú? àbá. wọ́n bẹ̀rẹ̀ tó láti gílẹ̀ ń pèsè lóta ọ̀jẹ́ ìlú kan ta owó dé mẹ́rin owó dé. Adéowódé láti ibẹ̀ títí dé ṣe dé ń bì ìtẹ̀síwá àti ẹlẹ́gùn tó bẹ̀. Lọ́sẹ̀ ìdá ìdá ìlọ̀gbà. Àwọn ọmọ lẹ́yìn náà bá ti rí fọ́ọ̀gà bá ń ṣe bí ẹni tó ṣe pé nǹkan rọ́ọ̀lù. Àwọn òkùnkùn ti pé ó ti rọ́ọ̀lù àwọn pátápátá. Wọ́n ń gbé òfin àwọn sọ òkè bí bọ́ọ̀lù. Wọ́n sọ òkè bí bọ́ọ̀lù pé wọ́n ti sórí rẹ̀ ṣé ògùn ajáde nínú àwọn tó lọ sí ẹ̀rín rí àwọn kan tí wọ́n gbọ́n tí wọ́n mẹ́sìn tí wọ́n dàrú ẹ̀wò torí kẹ́ni tí a ń gbé lọ yìí kí lẹ́yìn máa ṣe ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ń gbé lọ yìí kí lẹ́yìn máa ṣe ń retí rẹ̀ nù sáré ẹ̀gbọ́n táwọn fi sọ̀rọ̀ lọ́wọ́ àdùsọ́là sọ ó ní ẹ̀sìn òbèrè jẹ̀náàzà tẹ̀ bá ń gbókù lọ síbi tẹ́sí sin ẹ yára torí bákan méjì ni ó lè jẹ́ pé oore lẹ gbé lórí èjìká yín tóun kan yín lójú pé ẹ tètè gbé mi lọ síbẹ̀ ẹ tètè gbé mi lọ síbẹ̀ ó sì lè dá burú lẹ gbé lórí òjìká nítorí bọ́lá ń gbé mi lọ ẹgbẹ́ bá tèmi jẹ́ ni bọ́lá ń gbé mi lọ ẹgbẹ́ bá tèmi jẹ́ ni ọ̀daràn ni ẹ o. bí wọ́n máa pé bọ́lá ẹ tètè sọ aburú kalẹ̀ lórí èjìká yín aburú ọ̀yẹ́ fọ́pẹ́ léjìká. sọ́ńtẹ́ gbé nìyẹn ẹ wá ń jó ẹ̀yin tẹ́ ríran rí nǹkan tí ó ṣẹlẹ̀ só tẹ́sí ń jó tẹ́sí ọ̀jìká tẹ́sí adírẹ́kẹ́ eléyìí túmọ̀ sí wípé àwọn ẹni tí wọ́n bá mọ núrò wọ́n mọ̀ ṣe ikú tẹ́rí yẹn kí ṣe tí ìyẹn máa ìyẹn lè máa ṣètòrí rẹ̀ kó máa yọ gbé tòun kò ti di rere ó ti di rere báwo ó ti di rere báwo. torí ẹ ẹni tí agbédé sáré yẹn tó bá ṣàtẹ̀yẹgẹ nínú ìdánwò ilé táwọn mọ̀lẹ́kà tí wọ́n fi yọ́n máa wà nínú ìdẹ̀ra títí díjọ́ gbé lẹ́sọ̀ yàrá. tó bá fi di rẹ́mi nínú béèrè táwọn mọ̀lẹ́kọ̀ bí yá máa wà nínú yà títí dọjọ́ yà mà nínú sàárì rẹ̀ torí rẹ̀ àwọn sàárì tẹ̀lé yẹn nínú kí wọ́n jẹ́ rọ́bọ̀tún mẹ́rìndínlẹ́ ọ̀gbìn jẹ́nà ọ̀wọ̀ ṣùgbọ́n mẹ́rìndínlẹ́ náà nínú kí wọ́n jẹ́ àbàtà kan nínú àwọn àbàtà àlùjẹ́nà àbíkòtò kan. nínú àwọn àkótó náà abẹ́ Allah kọ́dà kókó ti sàárì oníkálukú wa ní àbàtà kan nínú àwọn àbàtà àlùjánnà kọ́mọ́tẹ́tẹ́ ní kòtò kan nínú àwọn àkótó náà ẹ rí ìsẹ̀mí sàárì ìsẹ̀mí tí ń bẹ ní àárín méjì ìsẹ̀mí sáyé àti ìsẹ̀mí kàkìyàmẹ̀ ìsẹ̀mí yẹn kọ̀dà bí ìsẹ̀mí tàǹtí ń lò bọ̀. kó tó ti fa sí sàárì kó ti jẹ́ ìsẹ̀mí eléyìí ká padà ṣe nígbà tó bá ti lọ́nà àgbéǹdà òkèèyà ṣùgbọ́n ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ ni nínú ìgbésẹ̀ àgbéǹdà òkèèyà ẹ̀rí wọ́n pe ìsẹ̀mí sàárì yẹn ní hayatun barzakhiya hayatun barzakhiya ìsẹ̀mí agbẹ́dẹ méjì tọ́jà ìgbẹ́ ó sì ní lọ́nà àti padà síbi ibi tá a ti ń bọ̀ ó náà lè sàmì sí sàárè olùwà ẹlẹ́dàá wa ni hatta idha jaa ahadahumul mawt qala rabbi irji'un lójú tí òfin ti gbé ikú dé wá fẹ́ nìkan nínú wa máa sọ pé olúwa ni jẹ́ kí wọ́n dá mi padà sílé ayé la'alli a'malu salihan fima bóyá màá ṣe rere eléyìí sì ń ṣe tẹ́lẹ̀ torí pé mo ti fura rí pé ntí àbádé ọ̀rọ̀ ni wọ́n padà já sí kò ní ṣá ẹ fún mi láǹfààní kan sí ṣé wàá rí bí màá ti ṣe ní ìsìn olú ẹlẹ́dàá wa sọ ife kálá ìnáhà kalimatun huwa qailuha wa min wara'ihim barzakhun ila yawmi yub'athun ọ̀rọ̀ ẹnu lásán ni o bàbá dá padà irú ni tó ṣe tó fi kú yìí náà ní ọmọ ẹ̀ṣin ojú àwọn àwọn ọmọ tí ó ti ṣẹlẹ̀ pé nígbà tó bá ṣẹlẹ̀ báwo ni ó ti tẹ̀lé táwọn bá ń sọ abẹ́fẹ́ rẹ̀ sókè ní kàkà ìdí pẹlẹbẹ náà ní ọmọ àti lélẹ̀ olú ẹlẹ́dàá wa ti mà sójú òṣèṣe náà torí ẹ̀ wọ́n mi wọ̀rọ̀ ìhẹ́m bọ̀rọ̀dọ̀kún ìlà yọ̀ọ́ mi yóò bàdùn ìsẹ̀mí bárúzà ìlọ́sẹ̀kù ní lọ́sẹ̀kù fún wọn báyìí títí dídọ́ dàgbé wọn dìde lórí rẹ̀ ìsẹ̀mí sàárè hayatun barzakhiya akramakumullah nínú sàárè yẹn ibẹ̀ láti rí sáǹpù èyí ọ̀sẹ̀lẹ̀ sí oníkálukú tó bá di jọ́ ọ̀gbẹ́ni àgbéyàmọ̀ sáǹpù ẹ̀sán eléyìí tó gbà ìjọ máa ná ni ọ àbọ̀mọ àlìjẹ́nà oníkàlùkù ti dá àmà nínú sàárè rẹ̀ àti pé sàárè ìtẹ́rì rẹ̀ onígbèsè àkọ́kọ́ nínú àwọn àgbèsè àlùkìyàmù mọ̀lẹ́kà méjì òkú alẹ́ rè mbẹ́ lẹ́yìn ìbéèrè ìyà tàbí ìjẹra onáni òkú fẹni tó wà nínú sàárè. ẹ̀rí nínú gbàgbọ́ àlùsùnnà wal jamā'ah náà ní kí n bẹ nínú àwọn èèyàn tó ṣe pé tó bá kú àwọn ò ní ní sàárè tí o bá táwọn bá fẹ́ sọkọ̀ bá kú di ọ̀rọ̀ síyàn wọ́n lè máa pé ó ní lójú orí ó lójú orí ó kú ó ní ní báyà wọ́n ti àbọ̀ nínú bàálù wọ́n wo kù rẹ̀ wọ́n ní rí báyà kó ojú omi lẹ́wọ̀ lọ́sìn ọ̀tẹ̀lì wọ́n wo kú rẹ̀ wọn ò ní rí bóyá kìnìún ni wọ́n jẹ ọ bóyá bóyá bóyá tọ́ onídìbò ẹ̀sẹ̀ ṣépè onídìbò ṣépè ọ̀nà tó ní kálukú bá kọ pé yọ gbà fún ọ̀nà tó lọ́wọ́ bá kọ fún kálukú pé yọ gbà fún náà yọ gbà fún wọ́n mẹ́lẹ́ mi ò mọ́tò bẹ̀ sẹ́yìn máa tẹ̀lé ọ̀rọ̀ ìrírí tẹ̀lé wáàtí ẹ̀sìn báàbò wọ̀lmọ́tò wàhídìí ẹni tí wọn bá bẹ́ lórí ó lè gbọ̀nà míì kù ọ̀nà tí kálukú ń gbà kú lọ́sọ̀tọ̀ọ̀tọ̀ sí tẹlòmíì ṣùgbọ́n ikú kan náà ni gbogbo wa ni ó pa wa ọwọ́ sàárè wọn ò gbé ọ sí sàárè òkú rẹ̀ pòórá wọn ò rí abẹ́tẹ̀ ẹ̀jọ́ sọ́sítù àwọn ọmọ fi ọ́ kẹ́kọ̀ọ́ àbí òun lọ sí ọ́ ráúráú àdúgbà tó ṣe ẹ̀kú wọn ó kù rẹ kété kó wọn rí àkídà burúkú kẹtẹ ń bẹ fún yín olópè fún pé gbogbo òkú tó bá ti kú ara wọn ká sunná ńgbà ọba ti rú ká rọ ọnú gbò gbogbo èso rí kọ́ ṣẹlẹ̀ ọ̀hún onísàárè onísàárè kẹrin tá à ń sọ yìí nípa pé màláìka òbí ọ yóò bí ọ níta ń sọ nípa pé jẹ́ lè já sí dẹ̀ra dídọ́gbé lẹ́lẹ́kìyàmà nítorí pé lójú àwọn èèyàn tí ò rí ọmọ ló ti kọ́ ọ sọnù lọ́dọ̀ Allah eléyìí jẹ́ báwọn ìbéèrè tí àwọn mẹlẹ́kà yìí tí wọ́n fi wá lérè nínú sàárè wa ìbéèrè tó kárí ni eléyìí tó ti pọ́ kárí gbogbo èèyàn pátákáàfà gbogbo wa ni wọ́n fi lérè o àyàfi àwọn ànábì Allah àwọn ànábì yẹn àwọn aránṣẹ́ Allah ìyapẹnu wà láàrin àwọn olùmọ̀ nípa pé tí wọ́n fi àwọn náà léèrè àbí wọn ò ní fi wọn léèrè. bẹ́ẹ̀ náà ni àwọn ọmọdé kéékèèké àti àwọn tó jẹ́ pé wọ́n ti wí wọ́n ti wèrè láyé wọ́n fi kú. ìyapẹnu wà láàrin àwọn olùmọ̀ nípa pé tí wọ́n fi àwọn náà léèrè àbí wọn ní fi wọn tó àwọn tó séwìn àtàwọn ọmọ kékeré yẹn àmọ́ tó nínú àdúrà eléyìí tá à ń ṣe fáwọn ọmọ kékeré nígbà tá a máa ń ṣe tọ̀ láti wo àìsàn náà sí wọn lára a máa ń bẹ ọ̀wọ́ ike pọ́ńtọ́ wọn bọ́lá àwọn níbi ìyá sàárè tẹ́fà sì ń ṣe sọ̀dáṣì jànáza tẹ́ni tó jẹ́ lára ẹni tó yẹ pé ó ti bàlágà á tún máa bẹ ọlọ́ òfun kọ́là níbi kìtìnà sàárè tó àwọn olùmọ̀tọ́ sọ pé wọ́n fi wọ́n sọ pé wọ́n fi wọ́n léèrè wọ́n ní káàdì tòmátò àtàǹsì yẹn. alákó làhálì àwọn anábì ọwọ́ iná làwọn olùmọ̀tọ́ pọ̀ jù iná sọ pé wọ́n bọ̀ lábẹ́ ìbéèrè yìí báyìí. àyàfà wọn sanabi sallallahu alaihi wa sallam tó tó fi hàn wá ike ẹni tó bá kú ní ọjọ́ júmọ̀ àti òru júmọ̀ ọ̀wọ́ yọ ọ́ làwọn níbi fìtínà sáré tí wọn ní fi wá rárá rárá ni àbí tó bá fi wọn wọ́n tàṣe yege ọlọ́ni tó bá kú sí alimadina sáà nàbí ni mani sọ́kọ́ àmínkùn àníyàmú sọ́kọ́ alimadina lè fẹ́ yọ̀sọ̀ àyè ẹni tó bá ṣe tó bá ṣe ṣe fún láti kú sí madina nínú yín kó kú sí madina kú sí madina kì í ṣe para rẹ̀ sí madina torí pé ó kù sí Madina yẹn kọjọ kú rẹ̀ pé mbẹ àwọn àlọ hòtẹ́ẹ̀lì wọn gbé yín sí hòtẹ́ẹ̀lì alájà mẹ́wàá àwọn àwa òkè ilé pátápátá lọ yányá ọwọ asọra rẹ ibà náà ti ti ní ẹtọ bá lè kú sí Madina òkú sí Madina alọ gbàgbọ yá di fìyà o ẹni tó bá lè kú sí Madina ọmọ agbébẹ tọjọ kú yóò fi dé ní pẹ̀lẹ́kùtù kó síbẹ̀ lẹ́yìn ṣe fẹ́ para rẹ síbẹ̀ àbọ̀lọ gbógun èso kéjẹ àbọ̀lọ sọ̀ra rẹ láti lé oní alájà mẹ́wàá oníkú oníkótóló ọba kan kó kú oníkú ó tó fi àbúrúkú jẹra rẹ bí bàbá Pakistani kan nìyẹn wọ́n lọ Madina ló bá sọra rẹ̀ láti ilé alájà méjì lérò pé bọ́yọ̀ òun ò kù kọ́mọ kú wọ́n tún pàṣẹ ẹ̀ lọ sí ìsìn ìgbádùn tó bá dùn díẹ̀ bá wọn pàṣẹ ẹ̀ lọ pàṣẹ ní pé lọ kú sọ. ìtẹ̀lé ìtumọ̀ sí pé ẹni tó lè kú síbẹ̀ lè sẹ́ni tó lè para rẹ̀ síbẹ̀ ọ̀la lọ́wọ́ ìyá sàrè ọ̀dà ẹnìkan kú sí Nàìjíríà ó wá ní kọ̀ọ̀kan tó dáa pẹ̀lú àwọn àjọba ẹ àǹtẹ̀tẹ̀ gbà á láyè sí Madina kí ìṣẹ̀lẹ̀ yìí kọ́ òkú sí Madina wọ́n gbókù rẹ̀ wá sí sí Madina ni ní ẹ̀ bá tó ọ̀daràn tó bá a títò sí Kaaba ìyá náà lọ́ọ́ jẹ Madina bá jẹ́ nire wọn bá sí sábàkà léke dáadáa ní ọba pàdé eléyìí àwọn báyìí àwọn tó ní agbára tó wọ́n wá lórí pé màlẹ́kà méjì wà tí wọ́n fi wá léèrè nínú sàárè wa ọ̀kan jẹ́ munkar ọ̀kan jẹ́ nàkíyè munkar nàkíyè pípé orúkọ wọn lọ yàtọ̀ síra wọn ṣùgbọ́n tùmọ̀ àwọn kan náà munkar ẹni sáàmà nàkíyè ẹni sáàmà. àwọn màlẹ́kà méjèèjì àwọn ni ó fi wá léèrè nínú sàárè wa àti rí hadithi albara ibnu aazib. رضي الله عنهما حديث أنس بن مالك رضي الله عنه حديث أبو هريرة رضي الله عنه àwọn wọ̀nyí wọ́n gba àwọn ìgbà wá wá ló ti pé ọ̀nà tí wọ́n gbà wá wọ́n pọ̀ jọjọ débi tí wọ́n jẹ́ hàtì sọ̀wá ló wọ́n sọ fún wa ní kàbéèrè sàárè ó là ń pè ní fìtìnà tó kọ̀bù fìtìnà tó kọ̀bù. ǹjẹ́ ìsìnkú wa wà tá a lè ṣe bí táàbì bọ́ lọ́wọ́ fìtìnà sàárè kò sí ẹ̀sìn náà tájọ́ àkànwà kò sí àdúrà náà àyàfi káma lè bá àdúrà sáà nàbì sallallahu alaihi wa sallam tó fi kọ́ wa torí kí nǹkan yẹn kó lè bá wà ní rọrùn ká lè bá àṣàṣe yege àmọ́ pàdé àkàn ló ṣe ló ti gbọ́ lọ́wọ́ pé kí màlẹ́kọ̀ bí ọlẹ́rì gbàgbé ẹ̀ ẹnìkan sọ̀rọ̀ ó ní ibi táwọn ti sọ̀ nípọ̀ dé lẹ́yìn tó tiẹ̀ máa sọ pé màlẹ́kọ̀ kan bí àwọn léèrè ní ìsàlẹ̀ àbọ̀ a ọ̀rọ̀ tó sọ gan-an ìjọra ẹni lójú lórí òfo lẹ́yìn òkú yẹ kó máa kó wúwo wàhálà yẹn pọ̀ nù lé ayé wa. nítorí kan náà wàá lọ ṣe débi pé wọn ò ní fi yín léèrè torí kan àwọn ẹṣẹ tún náà ni ebi bíbí àlọ́ náà abẹ́ẹ̀kan sáà náà ti sọ ni wọ́n ìyá kò wọ́n mọ̀ ṣẹ̀ṣẹ̀ ti lọ́mọ́ فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة إنه رواية الإمام النسائي وكل ضلالة في النار àdádálẹ̀ ni gbogbo àdádálẹ̀ anu ni ìwádìí àti nàìjíríà gbogbo anu ẹ̀wẹ̀wẹ̀ inú náà ni yálọ̀ tọrọ ààrẹ jẹ sí àdádálẹ̀ ní jésù ànábì ló ṣe ìdínà títorí kọ̀ fi pórí sírísì gbogbo táwọn ìgbà ṣe ń lo súnà rìwáyà ni wọn kàn pọ̀ àmọ́ kì ṣe pé súnà ni láti ṣe palẹ̀mọ́ tó dáa de ìdánwò ńlá yìí ìdánwò tó tuntun tí wọn bá ṣàṣeyege ńbẹ oríire láéláé tí wọn bá ti di rẹmi ńbẹ ìforísánpá láéláé ọyẹ ká ní ìpalẹ̀mọ́tọ́ yẹ sílẹ̀ di sàárì wa jọ̀mọ́ táwọn ọmọ bá ní ìdánwò ní gbogbo lẹ́bù ẹ̀kọ́ táwọn èèyàn kọ́ láyé tó bá ní ìdánwò bọ̀ ìpalẹ̀ máa máa ká màmá ìmúra ìgbáradì ọmọ ńlámì gbogbo ọmọ tó bá fẹ́ ṣàṣeyege àǹfààní sì wà nínú ìdánwò ilé ayé pé téèyàn bá rí i mú níjókòó àkọ́kọ́ ó tún lè tún jókòó ó tún lè máa tún jókòó lọ títí láéláé bí káwọn ọmọ kí wọ́n wọ ibi tí wọ́n ti fẹ́ ṣèdánwò nẹ́pọ̀ ní àbí ọ́rí bàbá sẹ́fúntì kò lè yàyàn lẹ́nu. ìgbìmọ̀ tí kì í ṣe kò kárí ìdánwò wọ̀nyí ó ní sọ pé ànígbà láǹfààní fún láyé rẹ̀ torí pé ìgbà tó ń fẹ́ ṣe tiẹ̀ sínú ó sì lè ti títẹ̀ mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún ìgbọ́ ọgbà ọmọ àwọn ògbé lọ́sẹ̀ owó rí mú wọ́n èmú yàn sí rẹ̀ àmọ́dáwò ti sàárè ìjàmá ẹ̀ka náà ni ò ẹ̀ka náà ni tí a bá ṣàṣeyege alhamdulillah tó bá fìdí rẹmi ọ̀tánu àbẹ allah kọ́mọ̀jà wa ní sàmà kọ́mọ̀sì wa lórí ibú. akramakumullah ìdánwò tilé ayé wọ́n máa gbé pamọ́ ni o káwọn ọmọ ọmọ màálù béèrè tí wọ́n wọn. tí irú ìbéèrè tí wọ́n ṣe fáwọn ọmọ nínú ẹ̀kọ́ kọ̀ọ̀kan ti ìdánwò táwọn ọmọ fẹ́ jókòó fún táwọn àbẹ̀rẹ̀ yìí bá ti lè yọjú ta ó tó di jọ́ ọ̀dánwò tí wọ́n ń pínwèé fáwọn ọmọ ẹ̀rí pé ìjọba gbèjìlé ìdánwò ike kí wọ́n tún tún mi kọ́. torí kọ́ mọ́ba àjẹ́ pé àwọn ọmọ ti mọ ìsìn ṣáájú kó tó di kí wọ́n débi tí wọ́n ti ṣèdánwò tí gbogbo àwọn olódò náà wà pa wọ́n wà pa sí i kéṣe bẹ́ẹ̀ ní dáwọ́ ti sàárè jama as'ilatun makshufa àwọn àbẹ̀rẹ̀ tó tó kojú hàn gbangba wọ́n ti gbé èpo lára rẹ̀ gbogbo èèyàn lè rí àdáwọ́bò pé má diwò ìbéèrè mẹ́ta péré ni ọwọ́ afẹ́ni tó ṣàṣeyege ah, ọwọ́ àdébìtì mọ́ gbọ́ lárúbáwá dé yìí ẹ tún mú mi wá kìí máa ṣe bẹ́ẹ̀ ẹni tí Allah tó bá fún létí fọ ni o ẹni tí ọba fún létí fọ ọba jẹ́ imam bó ṣe ṣubú nù nígbà tó ẹ ṣe ìmáàmù yẹn lójú ayé ọ̀daràn kọ̀kọ̀ ó jẹ́ pé wọ́n ní ustaz wọn ustaz bẹ́ẹ̀ pé lójú ayé ni kọ́nù lọ́ọ̀ kọ́nù rọ̀ṣúlù ọ̀daràn ní kọ̀kọ̀ nítorí kí ọ̀pọ̀lọpọ̀ àtìkìyàwó ni wọ́n fi wọ́ọ̀hìr kò já ìlọ́sìn olùpáyà Allah ni wọ́n lójú ayé ọ̀daràn ni wọ́n ní kọ̀kọ̀ gbogbo ìta gbé pamọ́ àwọn kò sí gbé pamọ́ fún Allah ẹni tó lọ́wọ́ bá fún léṣì pọ̀ ní ọ́fíìsì àwọn tí ọ̀dọ́ léṣe orí gbogbo wọn mọ ìbéèrè yìí lórí ẹni tí ọ̀dọ́ léṣe náà ń gbọ́ àwọn fújì gbogbo àwọn fújì yẹn àwọn náà wọ́n ń sọ nù fújì wọn pé wọ́n fi ẹgbẹ́ máa rọ búkà àbí bẹ́ẹ̀ kọ́ ẹ màmá ní lókà màmá nàbí yókà má pẹ́pẹ́ ti Islam ní fújì o ibi jíjà bá ti ṣe wá nù ẹnìkan nínú fújì ló ti kọ́ wẹ̀ jánaba abẹ́ gbọ́rọ̀ <laughs> wàlà hàwùlà wàlà quwwata illa billah gbogbo olùpátá làwọn olùmọ̀wà àwọn àdá wọn dá sí wọn àní gbálà yẹ́sìn lẹ́nu wọn wọ́n á retí fújì jákujàku sáfùsáfù kan ibẹ̀ ni ó ti wá fẹ́ sí jẹ́ ọ̀yẹ́ kórí bẹ́ẹ̀ ọ̀yẹ́ kórí bẹ́ẹ̀ ìbéèrè mẹ́ta yìí wọ́n á bí ọ́ léèrè mọ́ rọ́bọ̀k ta lolúwa rẹ̀ olùwàsọ́sọ́ olùwàsọ́sọ́sù rẹ̀ olùwàsọ́sọ́ ìgbé tọba máa rírì ìṣídásọ́sọ́ rírì ìṣítọ́sítọ́sọ́sù rẹ̀ rẹ o lè kan náà lọ ẹ̀kọ́ ọmọ rẹ. alọ́lúwa rẹ àwọn mùsùlùmí ni ó lè dáhùn àwọn mọ́mìnì àwọn ni rọ́bì ẹ̀wọ̀ kò ní ìdíkọ̀ kọ́lẹ̀ ẹ̀kọ́ ẹ̀sìn sí mi lọ́wọ́ bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ sí ní gbogbo ẹ̀rọ ni ẹni tó lùwà bá fún lẹ́sìn kan ní ọ́fíìsì òsì tó ti ṣáájú ẹ̀ ń bá lẹ́tọ̀ọ́ sí ní olùkọ́. wọ́n àbí ọ lè rìn wọ́n máa dín ìnù ilẹ̀sìn rẹ̀ àwọn mùsùlùmí àwọn múmìnì àwọn dáhùn bẹ́ẹ̀ni alìsílám alìsílám ni wọn àbí ọ léèrè man huwa hàdà rọjòlè lẹbi bọrìsà ilé ìfọ tani ọkùnrin tí a rántí níyì gan-an lárí ìyá nàbẹwò muhammad sallallahu alayhi wa sallam àwọn mùsùlùmí àwọn múmìnì wọn dáhùn ó ní muhammad ẹrú Allah ìránṣẹ́ Allah. àmọ́ àwọn káfìrí àwọn mùnáfìkì àwọn ọ̀daràn àwọn onílé fèsì o. ìdí tá a fi ń fi ọnù bí mùsùlùmí látara islam ó tún di múmìnì má ṣe jẹ́ kèfèrí má ṣe jẹ́ mùnáfìkì alágàbàǹgẹ̀dẹ̀ ẹ̀dá olùjọ́jíjẹ́ sọ. So. má jẹ́ sekúsẹ́ yé àjà o bàbá jẹ́ mùsùlùmí jẹ́ mùsùlùmí tààrà tó bá sì jẹ́ kékeré bèrè náà lọ́fẹ́ ṣe má tẹ ya ọ̀daràn nítorí pé sáyé àtúnwá wọ́n sọ pé tí mo bá tuntun ayé wá màá wá ṣàtúnṣe kò torí bá wà yẹ kí bàbá ńlá ó yọba ti jẹ bàbá tó bí bàbá rẹ bàbá tó bí bàbá tó bí bàbá tó bí bàbá tó bí bàbá rẹ ó yẹ káwọn ti darí bí wàá báwọn kó tó lọ. wọ́n ní ẹ wọ́n lè ti padà wá kọjá kí wọ́n padà wá lálàǹgbá ni abẹ ẹgbọrọ aláǹgbá báwo ajẹpọ ọmọ aláǹgbá ni wọ. kò sáàtún wáyé tó bá ti kú ti kú ó ti jọ gbé ń dàgbé yà. torí ẹ a gbọ́dọ̀ palẹ̀ mọ́. dé eléyìí ìjọ sì fi lè palẹ̀ mọ́dé náà ni gidi tí ò ṣẹ́tàn jẹ́ ń bẹ̀. eléyìí tó dúró lórí qala Allahu qala rasuluhu Allahu sọ ìránṣẹ́ Allahu sọ ẹni tó bá ń ṣerú yìí ìpalẹ̀ mọ́tọ́ ṣe é lẹ́yìn. ẹni tó máa jọ́sìn fún Allah tó sì mà dájú wípé Allahu rí òun bọ́ fẹ́ kó ti o ò dé ipò owó òun wò rí pé ìwọ ń rí Allah ọgbọ́dọ̀ gbà pé Allah òun rí ọ. ìsìláàmù tí èsè ìsìláàmù ojú ayé ìsìláàmù tó kún fún al-ikhlas ti ṣe àfọ̀mọ́ fún Allah ó ní ṣe kankan torí èèyàn kí lèèyàn ní tọ́fẹ́ fún ọ. gbogbo àwọn ewu burúkú yìí èèyàn orí ọgbọ̀ kálíbà lè fèsì àfi ká tún àárín wa ṣe Allah ṣe ẹni tí ó ti kú ló máa ń ṣàtúnṣe o tá a bá ti kú ó ti parí o ẹni tí ó ti kú ló máa ń yíwà padà o tá a bá ti kú àyè òsì máa wọ̀ ẹni tí ó ti kú inú lè wà lórí àánú tó lè padà sórí Islam wàláhì àyè sílẹ̀ fún ọ lónìí kó tó dọ̀la àmọ́ tó bá kọ̀ láti ṣe bẹ́ẹ̀ àbámọ̀ ló kù o ọlọ́rọ̀ bẹ̀rẹ̀ jẹ̀ ọ́ ìlọ̀rọ̀ yọ padà dá o ìrọ̀lúwa ẹ àmàlù sọ̀rọ̀ hànfì máa sọ̀rọ̀ bóyá máa ṣe dáadáa sí ìṣe tẹ́lẹ̀. tẹ́lẹ̀ bá yé wa báwo lẹ ṣe rò pé bàbá wa màmá wa ẹ̀gbọ́n wa àbúrò wa ọkọ wa ìyàwó wa àwọn ẹni tí wọ́n ti kú tá a ti bò mọ́lẹ̀ o kí lẹ rò kọ́ ṣẹlẹ̀ sí wọn jẹ́ ọ̀dánwò sí wọn. ṣé mo pé gbogbo ojú àánú tá a máa ṣe bẹ́ẹ̀ ni eré kú èèyàn wa lọ torí pé àríkà ń bò mọ́lẹ̀ ni o tába ti bò mọ́lẹ̀ tán ẹ̀yin tí a fa dúró tí ò sí ẹ̀rín lẹ́ẹ̀kẹ́yìn ẹ̀yin mọ̀lẹ́ ń padà rẹ́rìn ọ̀sẹ̀ méjì lẹ́yìn ikú bàbá yín tẹ̀rín àrín tàkìtì táyì wo ẹ̀rín yín tí ò jẹ́ kí gbogbo èèyàn ó létí bora ọmọlóòkù ẹ̀rí pé aláàánú púpọ̀ fáwọn òkú wa wàláhì bàbá rẹ̀ màmá rẹ̀ ti lọ nísìn ilẹ̀ ti ta tó sì rántí sàdúrà fún wọn láàárọ̀ yìí onígbà tẹ́ ti ṣe àdúrà lápèjọ kárí mi Nigeria limited ẹsùn ọjọ́ kẹta ẹsùn ọjọ́ kẹjọ ẹsùn ológójì ọjọ́ ẹsì yé rántí wọn lọ́dọọdún ìjọba wo olúwa kó fi wọn ti lẹ́yìn rẹ̀ ẹ̀yin ọmọ rẹ̀ nìyẹn ọmọ abútírí ọmọ abútírí ṣé gbogbo ètò ìsìn pé nǹkan kan lọ bá bàbá rẹ̀ ju pé ọkàn ọ̀nbásìkò jẹ́ ó ń gbowó sóko lọ torí pé nǹkan tó ń ṣe àdáda lẹ̀ ni ládàpọ̀ sí tọ́lọ̀ bá bàbá rẹ̀ ń bẹ̀. ládàpọ̀ sí tọ́lọ̀ bá yà rẹ̀ ń bẹ̀. wọ́n ní kó ṣe ẹ̀sìn gidi ọwọ́ ni ibi táyé yí lọ máa yí lọ táyé máa yí lọ bí irin náà ní tẹ́lẹ̀. wọ́n máa fẹ́rù náàsì wọ́n lọ́wọ́ àrùn sọ̀bì mọ̀kìnní àwọn ní àwọn ọmọ rere gbogbo sọlá tí wọn tó ń ṣe ó kéré jù wọn máa rántí àwọn òbí wọn nínú sọlá tó kún tó sálámà wọn máa ṣàdúrà fún wọn pápá jùlọ òbí tó kú lórí alìsílám yàtọ̀ sẹ́ni tó bá kú lórí ẹ̀sìn islam ọgbọ́dọ̀ ṣàdúrà fún wọn lẹ́yìn tó fi hàn pọ́ máa ná ni wọn ẹni tó bá ti kú lórí kèfèrí nǹkan ni wọn ní kó ṣàdúrà fún pẹ̀lẹ́ jẹ ìpele alákọ̀ọ́kọ́ lẹ́yìn rẹ̀ ìyá ń bẹ nínú sáré o ìdẹ̀ra ti ń bẹ ń bẹ kò sí tàbí ṣùgbọ́n nínú eléyìí. alukur'ani tọ́ka sí sunna nabi muhammad sallallahu alayhi wa sallam oní àtúntọ́ka sí. nínú suratu Taha ayà kẹrin lé ní ọgọ́fà olùyẹlẹ́dàá ni wa man a'rada 'an dhikri fa inna lahu ma'ishatan banka ẹnikẹ́ni tó bá tàkìtì papọ̀ tí ìrántí mi ọwọ́ ọkọ̀ ìsìláàmù lẹ́sìn ọkọ̀ láti fi ọwọ́ ọlọ́kan tuntun nínú ìjọsìn ọkọ̀ tí ìrántí mi ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nǹkan mi ló gbélé ayé ṣe ìṣètòtò èrí ló fi lórí ayé ṣe ẹ̀ ìtẹ̀mí ìfúnpinpin lọ́jẹ̀ṣẹ̀ ìtẹ̀mí ìfúnpinpin yìí ṣáájú bí ọ̀gbìn dàlùkìyàmà ni ìpínpínkì yìí yọ ṣẹlẹ̀ sí nínú sàárè rẹ̀ Abu Sa'id al-Khudri radiyallahu anhu ó ní yudayyaqu alayhi qabru hatta takhtalifa adla'uhu wọ́n fún sàárè rẹ̀ má títí tí gbogbo oríṣiríṣi ó fi yẹ̀ wọ́n á máa fún sàárè má títí tí gbogbo oríṣiríṣi ó fi máa yẹ̀ irú sàmì tí wọ́n máa ṣe nù títí ní jọ́pẹ́ ńlẹ̀ òkèèyàn apá kan nínú àwọn olùmọ̀ wọ́n ní àdéhìí ni tọ́wọ́ alátọ́dọ̀ anábì Muhammad sallallahu alayhi wa sallam al-imam ibn Kathir rahimahullah ó ní wal-mawqufu asah eléyìí tí ọ̀fẹ́fẹ́ rìn lẹ̀ jù ó náà ní pé ọ̀rọ̀ Abu yìí ajẹ́pẹ́ ayé alukurani tọ́ka sí pé ìyá ń bẹ́ẹ̀ nù sàárè ìfúnpinpin sísáré ó fún máyà tó fi di pé gbogbo oríṣi yẹ ṣé gbádùn lẹ́lẹ́yìn àbí yà ìyá lẹ́lẹ́yìn ẹni tó tẹlẹ̀ síyàn nínú sàárì sáájú ọjọ́ gbẹ̀ngàn fìyàmà nù. bákan náà ó tún wá látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu ọlọ́nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ká ayà yìí wa man a'rada an dhikri fa inna lahu ma'ishatan banka ìgbà tí ànábì sallallahu alayhi wa sallam ká ayà yìí ó ní adhabul qabr ìyá sàárè ni o ebile kẹsí ó ní ìsìnàdù kò jẹjẹ ọ̀nà tó gbà wá dà túmọ̀ sí pé ìyá ń bẹ nù sàárè àmọ́ ti ta ni tí àwọn ẹni tó bá lẹ́tọ̀ọ́ sí kí lè léyìí ṣe tó fi lẹ́tọ̀ọ́ sí nítorí pé àrọ́bọ́ àǹdékèrè rahman ọ̀dà tètè pàkọ́ ọkọ̀ yìí tí ẹ̀sìn ọ̀wọ́ ọkọ̀ olóhùn ní í ṣe é. náà lọ gbọ́ yẹn o wọ́n ti ń kí ọ̀sẹ̀ sí islam ó ti tójọ́ mẹ́ta o gba islam kó lè bá a là ṣe islam kó lè bá a sinmi islam ọ̀nà ọ̀nà ọ̀là àwọn iṣẹ́ bá ṣe àwọn ní oṣù sórí rẹ̀ ẹ̀ ń bá kọ̀ láti ṣe àwọn ní oṣù sórí ibu islam hàn ọkọjà nǹkan tá a fẹsẹ̀ máa pàṣẹ pé wàá gbọ́ ìdí. tó fi jẹ́ ọ̀nà àyàfi tó ti gbogbo òun ti ṣe ń bẹ́ẹ̀ sámà níṣì ó bùkátà káàkiri tẹ̀mọ́ mẹ́rin wá nínú àkùránì àti sọ́nà pé wà láàyò ọ̀run ní bẹ́ẹ̀ sámà yìí ẹ̀ kọ́dà afọ́jú gan mọ̀ òrùn ti nítorí dúró lórí pé òrùn ń ta bẹ́ẹ̀ náà ni Islam Islam fi òdodo gbogbo nínú Islam olúwa tó dá wa mú nǹkan míì wá tí wọ́n ń ṣe láyé tẹ́lẹ̀ kó wa tó dá wọn nìkan ni wọ́n ń sìn ó lè rí mú wá bá torí ìsìlámù ọ̀ràn gbangba gbangba ọ̀pá má bí ti wùlé òkèlè mà ọ̀ràn ṣàkóso sáájú ẹni sí ríran. ẹnìkan náà sọ pé àwọn náà ń sin ọwọ́ ṣùgbọ́n kí lẹ́yìn sí pẹ̀lú ẹ̀ ọmọ kó tó bá ti sin kankan pẹ̀lú ẹ̀ ìta ń sin pẹ̀lú ẹ̀ ó ti sọ wá di kópa ó ti sọ wá di kẹ̀kẹ́ ni bí ìwọ náà ni olóòṣè Islam ó tún wá ń bá wọn sin àwọn aláàlá lẹ́ẹ̀dẹ́gbẹ́ ó di kèfèrí àbó di kèfèrí ó di kèfèrí nìyẹn kèfèrí pọ́nbélé kódà kò ní ìdìbò àṣẹ máa fọ́n tíkẹ́ẹ̀tì ń bẹ ẹ̀. olóòṣè Islam ọ̀tún bá wọn sin Ọbàtálá ọ̀n bá wọn sin Ògún ọ̀n bá wọn sin Odùduwà. ìtọ́jú ajú ni pé kọ́lá Islam rẹ̀ ò sí má Islam rẹ̀ ò sí má ẹ ọlọ́sẹ̀ Islam but actually ilé ọ̀jẹ̀ òun náà nílé yín bàbá ẹ ló máa ń gbé gun ìmbá ìbá ìbá ìbá ẹ torí ẹ tí bàbá bá sì kú bíkí ní kaba kó abẹ́rú bójú ìwọlé rú ọwọ́ àrùn ẹ̀kọ́ eégún wọn á ní ẹ̀sìn Islam pé kẹ́ ẹ má rò eégún níbo ń bẹ̀ à ń fi yọ lónìí wípé Islam lọ́ọ̀ gbọ́dọ̀ rẹ̀ pé eégún tọ́ bá mọ bí tó ti ní kẹ́ ẹ̀rù ọ̀ gbọ́dọ̀ jẹ́ ká mú òun lu yìí lónìí kó tó mu wá. wà lè máa múná tó ṣàdó àtàwọn olóró ipe òrò ó gbè jù islam nada islam ti bàjẹ́ dànù àwọn afọ̀daràn wájú wájú aláwọ̀ àgbà táwọn púpọ̀ ní ti màmá bàbá ti ń ṣàdó àtàwọn olóró eléyìí túmọ̀ sí pé ìsìláàmù rẹ tí ò bá ti tí ọ̀ tọba ti bá bẹ́ẹ̀ kú yẹ bọ̀ ẹ̀yin tẹ́ ń ṣe yẹn ń wò Islam ti ń náà ò sí nítorí pé ẹnbá ti sọ pé àwa ní ọ̀nà kan tá a lè gbà láti fi máa ń tọ́ pamọ́ láti fi jíwe sí nǹkan tó pamọ́ níbi tó wà láì jẹ́ wípé ẹ̀yin jẹ́ Allah àmọ́ ẹ máa ń tọ́ pamọ́ ẹ ti di kèfèrí. àwa awùjọ ẹni wọ́n fẹ́ gbàjẹ́ lẹ́nu yín táwọn pé jẹun náà ní obìnrin wà lójẹ́ lọ. àwọn ọba sì ti pa tẹ́tì ẹ̀yin tẹ́ ìfisẹ́ yìí lọ ọ̀dọ̀ wọn náà ni àbètí lápá wọ́n ní àgbọ́dọ̀ ọnwa wọn sẹ́yìn náà ọmọ bàbẹ̀ sí yín jẹ́ ó ní ah, ọlọ́run ń bọ́ àbí àyàwó ìsìláàmù ó fi yé wa pé ọ̀wọ́ pọ̀pọ̀ àjò pé tó fi bá ń pààyàn jẹun. ọ̀wọ́ pọ̀pọ̀ àjò pé tó fi bá ń fọyàn paracetamol. àmọ́ àjò máa lálàǹgbáká àjò máa polongo láàyè àjò máa sígbẹ́rẹ́ sáláàké gbogbo eléyìí islam ọ̀faramọ́ àfi tó bá fẹ́ fa fáìlì islam rẹ̀ yá fẹ́ni tó bá ti kọ́ sí Allah abẹ́lẹ́ ń ṣáájò ẹ̀ wá ń gún alukurani lójó ẹ̀ ń lọ lẹ́rọ ẹ̀rọ tán fi ń lọ ta ẹlẹ́fẹ́ fi ṣe gàrí síra. Dẹ́wọ̀n fáwọn eléyẹn islam kan ni wọ́n ń ṣe máa ọ̀ ẹ̀jẹ̀ ká kí èsì ara ẹ̀jẹ̀ ń ba islam kálukú jẹ́ kálukú náà bá kí èsì ara òní sáláì ìdánilẹ́kọ̀ọ́ lẹ́lómi fẹ́ jáde wá láàárọ̀ yìí ó dira ni láì jẹ́ pé sókòtò máa já bọ́ǹdì rẹ̀ ọwọ́ àkókò dé ó sọ tapamapa ó sọ tìdímàṣì ó tún láì sí ọ̀la ó tún pèsè sínú atẹ́gùn ìyàwó tó rán létí pẹ̀lú ìforúkà sọ́wọ́ oníbẹ̀rẹ̀ ayé lé èèyàn gbọ́dọ̀ ti ra láì sẹ́gun obì subhanallah síbẹ̀ náà lọ́yẹ kó rí ìwọ tó péré mùsùlùmí ìsìláàmù rẹ ti dànù ó ti dànù torí tá a bá lọ kú bẹ́ẹ̀ sáré yóò mọ̀ọ́rù kò ní rọrùn bákan náà tọ́lọ́gbà yìí lọ́dọ̀ àwọn àlùsùnà ti wal jamaa ẹ̀rí ẹ̀ lọ́lọ́kọ̀ àlùsùnà ni àlùsùnà ni ìwà ọ̀jọ́ ti àlùsùnà ìgbàgbọ́ ọ̀jọ́ ti àlùsùnà torí rẹ̀ ìyẹn sùnà tẹ̀ rí ní túmọ̀ rẹ̀ lẹ́kọ́ ẹ̀kọ́ nípa bá ti tẹ̀ kéèyàn ọmọ wa ti ìjànsọ ìsùnà bóòlù ànábìsí tẹ̀sìn gàgà àwọn afẹ́ ti dé lọ́dọ̀ àlùsùnà lọ́dọ̀ sí wọn wọ́n ní gbogbo ẹni tó bá ti kú o ìgbàgbọ́ wa ni pé yóò máa bẹ bọ́yá nínú dẹ̀ra tàbí inú yà bákan méjì gbogbo ẹni tó bá ti kú. àbí pé ìyà àbí ìdẹ̀ra yóò máa ṣẹlẹ̀ sẹ́mi àti ara rẹ̀ yóò máa ṣẹlẹ̀ sẹ́mi àti ara rẹ̀ ẹ̀yọ́ sọ pé ẹ̀mí ti jáde kúrò lára torí pé nígbà tẹ́mi ń jáde kúrò lára ẹ̀yin ju lé lọ ìdí inú tó jẹ́ pé tó kú bá ti kú á rí sẹ́yìn ju rẹ̀ ọmọ àwọn sọ́mà. ara nígbà tó bá ṣìyàn sínú sàárè èyí tó pọ̀ jù nínú àwọn èèyàn tó ń ṣe sínú sàárè jíjẹ nílẹ̀ máa ń jẹ ara wọn. báwo wá ní ìyà àbí ara yóò fi máa ṣẹlẹ̀ sí ẹ̀mí àti ara lápapọ̀ eléyìí báyìí ọ̀rọ̀ nípa ti olúwa tí ó máa mú kó ṣẹlẹ̀ sẹ́ni tó wà nù gbogbo ọpọlọ wa lè gbé. lọ́dọ̀ apata gẹ́gẹ́ bí Ibn Hazm rahimahullah òun gbàgbọ́ lọ́dọ̀ tí ẹ kò sí bí ẹ̀mí àtàrà ó tètè pàdé mọ́ rárárárá nígbà tí yẹn bá ti kú ó ti di dọ́gbìn dàgbìyàmù àwọn alùsùn náà tó pọ̀ jù wọ́n ní rárá ìpàdé fún wa láàrin ẹ̀mí àti ara lóòrèkóòrè nínú sàárì. ìpàdé àkọ́kọ́ ó ní ńgbà tó kú tán gbé sínú sàárì ó tó di fáwọn ẹni tó wá bù ọ́ wọ́n ti àyè yẹn sílẹ̀ tó ní wọ́n tún gbẹ́mí rẹ padà sí ọlá ó lè dáhùn ìbéèrè àwọn màláìkà ìpàdé ni àbí èsì pàdé ìpàdé ni lẹ́yìn rẹ̀ ẹ̀mí ó tún fara rẹ̀ lẹ̀. torí ẹ̀ ìyàjọ́ máa di ọmọ aná tó bá lẹ́tọ̀ọ́ sí ìyà nínú sàárè yóò máa ṣẹlẹ̀ sára yóò tún máa ṣẹlẹ̀ sẹ́mi torí àlùsùn náà gbàgbọ́ wípé lóòrèkóòrè ẹ̀mí máa tún padà wá kí ìpàdé tún wà láàrin rẹ̀ àtara tó pé ẹ̀mí ó rí gbádùn àrò rí gbádùn ẹ̀mí ó rí yà àrò rí yà. torí rẹ̀ alùsùn náà sọ pé téèyàn bá jẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ìgbádùn yóò máa bẹ lẹ́ni tó ṣe tẹ́ni rẹ̀ wọ́n máa rí ìgbádùn títí láéláé yóò fi dijọ́ gbẹ̀ndà lùkìyàmù ẹni tó bá sì lẹ́tọ̀ọ́ sí yà ara rẹ̀ wọ́n máa bẹ nípò pé ń jìyà títí láéláé dijọ́ gbẹ̀ndà lùkìyàmù àti wípé ìgbà míì ẹ̀mí máa ń pàdé pẹ̀lú ara tára náà tó gbà tiẹ̀ eléyìí jẹba àwọn tó bá dijọ́ gbẹ̀ndà lùkìyàmù ni wọ́n wá dẹ́gun padà sára ìṣẹ̀lẹ̀ ó tún di ọ̀tún ní ìṣẹ̀lẹ̀ tó ti pé kò sí kú lẹ́yìn rẹ̀ má. olùwẹ̀lẹ́dàá wa sọ nínú Al-Qur'an nínú Sūratu Tūr aya kẹtàdín ní àádọ́ta ó ní wa inna lilladhīna ẓalamū 'adhāban dūna dhālik dájúdájú àwọn ẹni tí wọ́n ìyá eléyìí tó tún ṣẹlẹ̀ sí wọn lẹ́yìn fún òun tó wà ìyàwó ni ọba àtẹlẹ sí yàn lẹ́yìn ikú alimami Qurtubi rahimahullah ó ní ìyà eléyìí tí olúwa ẹlẹ́dàá wa ń tọ́ka sí ní òun náà nìyà tó ṣẹlẹ̀ sí wọn lẹ́yìn ikú wọn a ti ti mọ̀ pé àyè téèyàn ọmọ wà lẹ́yìn ikú rẹ̀ òun náà nínú sàárì kó tó di jọ́ọ̀gbìn nàìjíríà torí pé olúwa ẹlẹ́dàá wa sọ láyà tó síwájú eléyìí ó ní fẹ́ fẹ́ràn àti tààyò náà kó yẹ́wùmọ̀ òun lẹ́bi bí ìyẹn sàkóso fi wọ́n sílẹ̀ títí tí wọ́n fi bọ́ ọjọ́ yẹn pàdé ọjọ́ wo ọjọ́ tá a pa wọ́n. yẹn tó tábà ti wá pa wọ́n tán bọ́ wọ́n wá jìyà lẹ́yìn rẹ̀ ìyàwó ni wọ́n jẹ lẹ́yìn rẹ̀ kó tó di dọ́gbọ̀n dànù ìyáàmá èèyàn sàárè rẹ̀. tẹ́lẹ̀ ìbá yé wa eléyìí túmọ̀ sí pé ìyá ń bẹ nínú sàárè à ń bẹ ọ̀wọ́ ọjà fún kọ́là wa ń bẹ ọmọ tètè wa níyà nínú sàárè wa ọmọ tètè wa níyà lọ́la gbẹ̀ngàn lọ́kùyàmù olúwa ẹlẹ́dàá wa ó tún sọ fún wa ní àyà kẹrìndínlẹ́ni àtọ́ta nínú sóràtò Ghafir ó ní anáwó يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب الإمام ابن كثير رحمه الله وني لي آية أنصق فيك لنلقى eléyìí àwọn àlùsùnà tí wọ́n máa fi tẹ̀lé lórí ike ìyá ń bẹnu sàárè. olúwa sọ fún wa nípa àwọn èèyàn fìràwùnà fìràwùnà ó ti parun àwọn ọmọlẹ́yìn rẹ̀ ti parun ṣùgbọ́n tó ti wá dánù ó tún fi jọ́ ọ̀gbìn dàrú sí ránù kálá olúwa ní anáàrú yọ ọ̀rọ̀ bóun àlẹ́ yìí ha wọ́n á máa gbé ara wọn ra náà ní ọ̀gbọ́n tó wù ní àfẹ̀mọ́júmọ́ wàá yá àti ní ìrọ̀lẹ́ ويوم تقوم الساعة فبالله تقبل القيامة أدخلوا آل فرعون أشد العذاب إواب يا وين يا فرعون أتو فرعون سنو يسل فقوم كنت تقبل الصيامة وما أكبر أمرنا وما سنما وما سنشتوا إنبوا هوا فاسي سنشتوا إنبوا هوا فاسي سنشتوا أنني إنو ساريني نبرزخ إذا مثل بلاني سايش أتكتورو eléyìí bẹ nínú àwọn ẹ̀rí ńlá tọ́tọ́ka sí pé sàárè ìtẹ́rí yẹn ìyá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn náà ń bọ̀ lọ́wọ́ báyìí iná àwọn ọmọlẹ́yìn rẹ̀ gbowó wà nínú iná látàgé nínú sẹ̀mí sàárè ṣáájú kótó dídí ọ̀gbìn náà ìyá àmọ̀ kótó dé. ẹ sì já kíyèsí ibi tó ti yẹ ká kíyèsí ara olóòní pé sàárè ìtẹ́rí yẹn à ọwọ́ àwọn oníkan lọ́mọ ẹyọ ọjọ́ téèyàn ló bẹ́ẹ̀ ó nìkan ló mọ iye ọdún sẹ́yìn ó ló ń bẹ́ o ṣé mo pé àwọn míì nìsín bí àwọn sẹ́sẹ̀ mi pẹ̀lú bàbá ńlá wa ádámù alayhi salam àti bàbá ńlá wa gangan fúnra wọn ádámù alayhi salam ẹ wà tí lọ́sẹ̀ ti ń bẹnu sáré ìgbéǹda ìyámọ̀ ọ̀mọ̀ sí ìdè níjà wa mẹ́nu bà lónìí ọ̀kan màní ọ̀jẹ̀ ti gbogbo àwọn èèyàn tó ti kú wọn yẹn nínú kọjá dẹ̀ra sáré àbí kọjá yà sáré láwọn tòsítòsí yìí báyìí àwọn bàbá mi ń bẹ lágboolé kọ̀ọ̀kan tí wọ́n máa ṣírò fokó ti lu ọgọ́rùn-ún ọdún nínú sàárè ọgọ́rùn-ún ọdún nínú ìyà ẹ̀dá kò sọ̀rọ̀ ọ̀rùn ọgọ́rùn-ún ọdún nínú ìdààmú ẹ̀dá kò sọ̀rọ̀ gbọ́ bí ẹni tó ṣe é ṣe òun ṣẹ̀ṣẹ̀ lu ọjọ́ kan nínú sàárè nínú ìdẹ̀ra òun ò ní fẹ́ kí ìdẹ̀ra kọ́ ma lọ́jọ́ kan yóò máa pé ya rọ́bì ákìnìsá ìrọlúwa mi tẹ́tí gbèǹdà kìámọ̀ ṣẹlẹ̀ ní ìsinmi. tọ́rọ̀ ti rá mi yìí pé ìdẹ̀ra ló wọ́n bá pàdé ní ọ̀gbìn. àwọn tó wà nù yà àwọn tó wà nù dààmú àwọn ọmọ sọ pé ya rọ́bì lákìnìsá ìrẹ́ ọwọ́ mẹ́tí gbèǹdà kìámọ̀ dé láéláé. torí tó bá dé ìyà ni ọ níjọ́ mélòó làwọn náà wàá mọ̀ ká lò nù sàárè ẹ̀rì fi yorùbá náà àwọn ọmọ ti aláṣà tó gbogbo bó ti léwu kápẹ́ láyé tó àfẹnù sàárè jù bẹ́ẹ̀ lọ tó ti pé kálukú ọmọdé ti yé ìjọ́ tó wọ́n lò àmọ́ wọ́n ń tara àṣánà kí èso ògùn ni àwọn tó ti kú láti jọ gbẹ̀ndà fìyàmọ̀ ọmọ sí ìdè ìjọ ọdún mélòó ẹgbẹ̀rún ọdún mélòó lọ ọmọ tí wọn náà lò tí bá a sọ pé ànábì ni wọ́n rán mi níṣẹ́ sí gbogbo àgbáńlá yìí àtẹ̀mí àti gbẹ̀ndàlùkìyàmọ̀ báyìí la rí síra wa ọwọ́ ń fìkà fábẹ́là àti tààrin ṣàpèjúwe ọwọ́ tí ń ti ń bẹ láàrin tààrin àti tìfábẹ́là lálololo nísìn láti lo one thousand four hundred and fifty seven years ńbẹ tó sì ti hàn pé yóò dé lọ́la. àwa awísọ àwọn wa fún wọn kàlẹ́ndà kọ́dún ìlà yóò parun ọ̀dà kan ilé ìtumọ̀ sí pé wàlá ìbọn jẹ́ ìṣẹ́jú àyá lẹ́yìn ọlọ́run sáré tí gbẹ̀ngà ìyáàmọ̀ òfìdé olóríire òní tẹ́tí ọjọ́ ńbẹ olóríire òní tẹ́tí dààmú ọgbọ́n ńbẹ torí ẹ̀dá kan ẹja sí ìtara ayé yìí báyìí onírọ́ ma ayé lẹ́tẹ̀jẹ́ ma ayé ni àìsẹ́sẹ́ lódodo ma tí a bá ti kú gbọ́ntàntara wa dànù gbẹ̀yìn ọ̀hún sí wa sálábà ni pé mo kú mo wá padà rí pé ẹ̀sìn tí mo yín muslim gan lẹ̀sìn òdodo ìlànà tí mo ń dá farasin ó nílànà oríire pé àyè wà fún ọdá yẹn padà rí ike ya àti wàá rí kó o ti kábàámà báyìí wọ́n máa kábàámà sáré ẹ wá lọ ṣàtúnṣe ọmọ rẹ níwáyé ọmọ rẹ báwo ọmọ rẹ tí ò ṣe rere níwájú àwọn bàbá rẹ̀ kò ṣe rere lẹ́yìn ikú bàbá rẹ̀ táwa ṣe rere nu sàárì ń bọ́ ń bẹ̀. akramakumullah èyí tá a ti ṣe tá a fi pàṣẹ kòtò fún ti tó gẹ́ o èyí fi ṣe wa dànù ó ti tó gẹ́ o wọ́n ké kẹta ṣáṣí wa létí lójoojúmọ́ ẹ̀sìn òdodo ní ìlànà òdodo ní ẹ̀tọ́ torí àwọn ẹni tí wọ́n bá gbọ́rọ̀ àwọn ni wọ́n padà rẹ́rìn káyìn àwọn ni ìdùnnú padà jẹ́ ní wọn káyìn ẹni tó bá ya gbèsè lápá tọ́pọ̀ láti gbọ́ ló kábàámọ̀ ìjọ kábàámọ̀ ní wúlò wọ́n láì tó bá ti fún wọn máa lura wọn nù náà ìjà yóò ti pọ̀ jù torí kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí wọ́n sì náà yóò rẹni tó sì lọ́nà nínú náà yóò sún ìkúkú ẹ̀sẹ̀ yóò sì nípa jù yóò kó fún un níyàn bá tún máa kú kó kú kìí ṣe pé yóò dà kú àmọ́ kò sáàyè gbogbo eléyìí má yóò náà máa sọ fún ọ pé kí la fẹ́ máa jà sí bàbá amúkú inú náà gbogbo wá jọ wà la ilaha illallah wọ́n bá ní mo sì ọ́ lọ́nà tí ló ń bí ọ wọ́n àyò mi náà bẹ̀ ni ibẹ̀ lájọ wàjá jọ bá kà mí. la ilaha illallah wàlá ẹ̀dá kan ẹ̀dá tètè ṣe làákàyè ẹ̀dá tètè ṣáájú torí ẹnìkan kú lẹ́gbẹ̀ẹ́ wa lánàá. ọ̀kan tún kú lónìí ibi lọ́kàn ni ọkà wa náà gbogbo ń dáhùn sí ń gbọ́ láì ṣe pé hàn ah, òun ti lọ kábọ̀ ní nígbà tí èsì pọ̀ ti lọ tó ọmọ sí ń bẹ náà ọlọ́dẹrù bà wá kò tú àlà. àwa náà lọ bí kankan ayé náà lájọ wà àmẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam yìí náà ni ń bẹ ńlẹ̀ fún kálukú láti kà. ẹ̀rù ń bà wá gan tẹ́bí ṣe ń bà wọn wa gbogbo àwọn olùmọ̀ wa lẹ̀rù náà bà ẹ olùmọ̀mí tó dorí kodò tó máa sọ̀rọ̀ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà lẹ́yìn àti títí sunkún gbogbo ni ó ṣe rí fún wa lọ́jọ́ yìí àrùn gbàdà má dojú sí wa lọ́jọ́ yìí kó má jẹ́ pàwọn là ń kọ́ yẹn dáadáa àwa ni wọn ò ní bá dáadáa pàdé nùwé wa kò sẹ́ni tí ò yẹ kẹ́rù ọgbà nu wa wàláàdì kò sẹ́ni ká tó garanti gbogbo wa pátá àdàgẹ́gẹ́ bíi ewé ewé ewé tó ti gbẹ níwájú ẹ̀ fúnfù lẹ̀lẹ̀ ni fẹ́ kó lè gbé wa lọ bí kíbi a ní garanti à ń bẹ Allah ni sábà pé ọ̀n ti ní garanti lọ́fà wàláhì à ní garanti kankan. ẹ dákun ẹja ṣàtúnṣe ikú ń bẹ ẹja ṣàtúnṣe òjijì ní máa wọlé mú yàn ẹja ṣàtúnṣe òwe tá a bá ti ṣe ká tó kú náà ni ẹja ṣàtúnṣe ẹlòmíì ò ní kú ṣáájú kó tó ṣe àárẹ̀ ọlọ́dún rẹpẹtẹ tí ò ní lè ṣe lọ́ọ̀ma. Tòrò gan-an ó ti ó ti ó ti ó ti gbọ́ lọ́wọ́ pé ó ní làákàyè. Lọ́kàn ìyájú lẹ̀ náà máa wò bọ̀ ọmọ nǹkan kan má irú èwo la màtí ọ̀sẹ̀lẹ̀ sọ. Wọ́n ní oṣù bá wọ́n ní oṣù bá wọ́n ní oṣù bá wọ́n yá dáwọ́ kò ní rọ̀rọ̀ sọ ní ọ̀sẹ̀lẹ̀ sọ kò tó kú. Ẹ̀yin òrírò ẹ̀rí. Yọ́ọ̀ máa lóṣù máa rẹ́rìn. Wàlúwàá ìṣọ́ bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ oníjáde ọ̀dà wọ́n ní òṣùbà wọ́n ní òṣùbà òṣùbà ọ̀rọ̀ wá wá má. ẹlòmíì àdáwò ti ń gbọ́rọ̀ kọ̀ gbọ́rọ̀ má ní ó ṣe. ṣébà ń gbọ́ nísìn ó ṣe tí pàlàbà rẹ̀. àsìkò yẹn ń kọ́ ó ṣe ẹ̀gbọ́n kankan má ọkàn kí wọ́n yanu wọ́n yanu. tẹ̀lé ìtumọ̀ sí pé ọ̀dà ìwọ òsì ti di sí láti pìlẹ̀ ayé rẹ̀ ètò táwọn òbí máa sọ fúnra wọn fọ́ọ̀gbọ́ yìí. àwọn lọ skul kó tó dé skul wọ́n ti ti skul torí pé kìkì ẹ ti di ìwọ nísìnyí òòdì tí tó fi tó ọmọ àádọ́ta ọdún ìgbà yóò láàárọ̀ tọ́ra lẹ́ẹ̀dì tọ́ra wù alọ́mọ akọ́fẹ́ pé bọ́ ṣe tú ṣá ẹ kí ni wọ́n ń sọ ọkọ̀ mọ̀ wò pé àdéhùn torí ọmọ ní ọ̀sẹ̀lẹ̀ sí ọ torí ọmọ òní ni wá ọlọ́hùn nìkan lọ́mọ lẹ̀ sí ọmọ ọ̀la ẹ jẹ́ ká ṣe dáadáa lónìí ká lè bàa rí dáadáa lọ́la sábà wo àwọn àdéhùn anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam àwọn àdéhùn wa sọ pọ́ níbi táwọn fi ṣe sọ̀rọ̀ nípa ìyà àti ìdẹ̀ra tó wà nù sàárì kódà àwọn àdéhùn míì nínú wa wọ́n ti hàpẹ́ ìṣàwáṣọ àwọn ẹ̀ṣọ́ gbà wá wá wọ́n gbọ́ táà lè fẹ́ wọn fẹnu kò lórí fún ọparọ́ wọn náà tún gbà á látọ̀dọ̀ gbọ̀rọ̀ èèyàn táwọn náà tún pọ̀ tí wọn ò lè fẹnu kò lórí rọ́ títí dọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. kò sí ọ̀nà tí yẹn ti fẹ́ sọ pé kò sáàdì ìdí tó sọ pé yà ń bẹ nínú sàárè níbi táwọn àdéhùn yìí pọ̀ sí. ẹ jẹ́ ká wo díẹ̀ nínú rẹ̀ ẹgbẹ́ wá wá látọ̀dọ̀ Abdullahi bin Abbas radiyallahu anhuma قد مر النبي صلى الله عليه وآله وسلم بقبره قال النبي إجاز الله كما با ọkọ̀ dábàrà sàárè méjì kan. Fàkọ́lì lànà ìbá sọ ike ìnà òmá yóò àtijọ́gà. Dájúdájú àwọn méjèèjì ni wọ́n fìyà jẹ. Àwọn èèyàn tó wà nù sàárè méjèèjì ni wọ́n fìyà jẹ. Wọ́n máa yọ àtijọ́ bẹ́ẹ̀ ni kìí sẹ́bi. Èyí tí wọ́n sì ń tìtorí rẹ̀ fìyà jẹ àwọn méjèèjì kìí sì ńlá nínú rìwáyà kan wà iná hu làkàbí ó dájú pé mo búra pẹ́sẹ̀ láì níbi ànábì ní kìí ṣe ẹ̀ṣẹ̀ ńlá níbo mi ó ní mo búra pé ẹ̀ṣẹ̀ ńlá ni kí wọn làwọn ẹ̀ṣẹ̀ náà tí wọn ṣẹ̀ tí wọn fi fi àjẹ wọn ẹ ṣàkíyèsí o iná hu máa yọ àjẹbẹ wọn fi àjẹ àwọn méjèèjì kí ló má ànábì máa sọ fún wa pé wọn fi àjẹ wọn ṣé kékeré ni wọn ni àbí mùsùlùmí mùsùlùmí ni wọn gbogbo bá jẹ́ kèfèrí tẹ́lẹ̀ náà gan iná lọ́lọ́ tààrà ni torí òun tẹ́lẹ̀ náà ìyá náà ni ó jẹ́ àmọ́ torí kí wọ́n jẹ́ mùsùlùmí mùsùlùmí ọ̀yẹ́ kó dìyà lẹ́yìn ìgbà tó ti ṣe islam ṣùgbọ́n ìyà ń jẹ́ eléyìí pè fún àgbè kí ni wọ́n ṣe anábì ni amma ahaduhuma ọ̀kan nínú àwọn méjèèjì kàtàna láàyè tẹ́fẹ̀rẹ́ omi náà ọjọ́ ẹni tó ṣe pé tọ́ bá tọ̀ kìí ṣe mara dáadáa níbi ìtọ̀ rẹ̀. nínú ìwáyà kan láàyè sẹ́ńtì òmìnira sọ̀rọ̀ kìí pọ̀ jù sọ dáadáa. ó ṣe sùúrù tọ́ba lọ sọ. tọ́ba fẹ́ gbọ́nú yàtàrí èyí títọ̀ ọmọ afá fún yà nínú àdéhùn kan anábì sallallahu alaihi wasallam ó ní ẹ ṣọ́ra fún tọ̀ torí ìtọ́pọ̀tù nínú yàtàrí ìtọ̀ ló máa ń fà á. ọ̀tẹ̀dájú sókòtò kọ̀táyò fún ìsìlá. ìbọ̀wọ̀ ẹ̀sùn kankan náà ni ẹ̀kan kankan bàkóbá. ọ̀sọ̀ ọ̀sọ̀ dáadáa o láṣẹ kẹfì ìdáàlì ọwọ́ akóbi rẹ̀ okó sókòtò láì sáábà okóbi rẹ̀ okó sókòtò láì kòkúta fínú bẹ́ẹ̀. ara ń tán sọnù. táwọn ìṣẹ̀tì sọ wọ́sọ̀ ọ́lẹ́sọ̀ọ́lẹ́. ẹbí tó bá tọ́ lé òní pọ́tọ́ rẹ kọ́ má o tún gbé bọ́ àwọn mọ́sálásí bẹ́ẹ̀ tó bá tó lẹ́gbẹ̀ẹ́ rẹ mọ́sálásí tó bá tó hmm, ó ní kíni rún á dá fún mọ́ ẹ̀. ó ti dàgbà débi pé pẹ̀lú kù àti ébú ní fi ń bàtà ní fi ń bára àlú jà. tó bá tiẹ̀ wá lọ dé pé ìtọ́ àṣẹ àṣẹtọ̀ kí wọ́n máa ṣẹ́ǹdì èèyàn tí ò ní dúró ní bá ń bọ ọjà òun bùkátà àmójútó gidi orí kan mọ́ bàbá wà lápàdé gbogbo sọ láti kaba ti dé ọlọ ṣe ìmára ọfọ abẹ́ rẹ̀ dáadáa bàbá fọ dáadáa ọwọ́ àfi nǹkan kan débò tòwọ́ fi sáyè títọ̀ ń gbà jáde ọwọ́ àdè lọ́nà tó ti pé gbogbo ìtọ́jú ọba kánìsì inú nǹkan yẹn ní ọmọ kánìsì tàbá wá rí nǹkan tó kó o lè fi abẹ́ rẹ̀ bọ́nú rẹ̀ lọ́jà tó nu rẹ̀ lásán nìtọ̀ yẹn ọmọ kánìsì ìtàn yẹn ò ní yí ìbò míì yàtọ̀ síbi tí ń gbà jáde òun lọ sí àjò ètò ìpínpọ̀ lọ dé pampasì kan àbílẹ̀ lọ́sọ̀ tí kò bá kàn bẹ̀ yóò fún rin débò míì títọ́ gbà jáde eléyìí ọ̀dà tó tó bá ṣe nǹkan kan lọ́rọ̀ àfi síbi títọ̀ nǹkan pẹ́ẹ́pẹ́ tó bá ṣe tẹ́jì rẹ̀ má bẹ̀ ibẹ̀ nìtọ́ máa kán sí ó ti lọ sàlùwà lóṣù lórí gbogbo ìtàsíńkà nítorí pé dájúdájú ní kó o sin Allah o sì lágbára tó fi lè dá ìṣọ̀yẹ́ dúró pọ́n máa kàn má àwọn èsì wọn kàn lẹ́yìn tó ti ṣe ìmára kò sí wàhálà bẹ̀. a gbọ́dọ̀ máa ṣe ìmára bí ìṣọ̀jà náà a gbọ́dọ̀ máa fi wàdùwàdù sọ̀ láti dìde ká fara balẹ̀ pápá jùlọ ẹni tó bá ti ń dàgbà sábà ti ń lé lógójì ọdún àlámọ̀rí wa ti yàtọ̀ kíkà tó gbógójì ọdún nítorí pé ọ̀lẹ lọ́mọ èèyàn ìjẹ́ ọ̀lẹ wa yóò máa fojú hàn gbangba púpọ̀ sí tábà ti ń lé lógójì ọdún. ìtọ́ tó máa tọ́ yàá yàá lọ́ba ti pé ó débi tó ti fẹ́ tọ̀ ọkọ̀ tí ó lọ báyìí ìtọ̀ ní wa níṣìí gbọ̀n prostate àbí kí ni wọ́n ń pè tí máa dà àwọn ọkùnrin láàmú. tó tọ́ba yá ó lè wá tọ́ba wá ó tún lè máa wá kọ́ máa jáde díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ló fi hàn pé tún gbọ̀n pé sùúrù títí tó fi sọ gbogbo ẹ̀ tán. ẹlòmíín sì wà lọ́ọ́ ṣe tiẹ̀ ní ìṣẹ́jú ìṣẹ́jú ìnìṣọ́ máa gbà yóò máa lọ́tọ̀ yóò sì máa wá dáadáa ìṣẹ́jú ìṣẹ́jú yóò tún dìde mọ́túbẹ́ lọ́tọ̀ mọ́túbẹ́ lọ́tọ̀ mọ́túbẹ́ lọ́tọ̀ àbíní sẹ́yìn ẹ má bù torí pé ó ti dépò kẹtẹ́yìn òkìdè ẹni tó bá ti débẹ̀ ló lè dáàmú. ẹ farabalẹ̀ ẹ sọ ẹ sábà nítorí pé ní máa fa ìyá sàárè ọ̀nà nìtọ̀ ilé ìjọba ẹnì kejì anabi sallallahu alayhi wa sallam wọn ni wọn á mọ àkọr tọkẹ ànàyẹ ṣe é nàmìnà ẹnì kejì a máa gbófòfò kàńtì ẹni olófòfò ni ẹlẹ́nu sọ̀nsọ̀ gbogbo ní dé ó ti jẹ́ kúrò àti ẹ̀ ẹnì pé wọn náà pọ̀ láwọn àwùjọ wọ́n pọ̀ bàjẹ́ onídàárúdàápọ̀ asorunwájú pọ̀ mọ́ sí papọ̀ wọ́n máa gbé ọ̀rọ̀ ká láàrin àwọn èèyàn lọ́nà tí ó máa bí ìjà ó lè gbọ́rọ̀ lóòótọ́ ṣùgbọ́n nígbà tí ọba lọ sọ fún ẹni lọ́rọ̀ bá wí bí wọn ò ti ṣe sọ tó lè dárúgúdù rẹ̀ ní ògbé kalẹ̀ òfófó nìyẹn òfin ṣẹlẹ àfihàn wá pé òkókó tẹ rí yẹn iṣẹ́ tí máa ń ṣe láwùjọ mìíyàn kò yàtọ̀ sí iṣẹ́ tí idán máa ń ṣe idán fìràkù tí wọ́n máa fi dàrin àwọn èèyàn rú bẹ́ẹ̀ kankan lòkókó náà máa ṣe torí pé látàrí òfófó wọn pọ̀yìn àwọn èèyàn síra wọn látàrí òfófó ẹni tí èso oníjà wọn dò jà látàrí òfófó àwùjọ òdì yìí pé kò sí rẹ̀ pàmà kí wọ́n làwọn fìràkù náà ṣe torí rẹ̀ nígbà táwọn olùmọ̀ tí wọ́n ń ṣírò oríṣiríṣi ìdájọ́ wà wọ́n ṣírò òfófó náà mà pẹ̀lú wọn máa fòfófó orí àwọn èèyàn gbára wọn ni. ẹnì kejì olófófó ni òfófó ní ọ̀fàyà sàárè fún ọjọ́ tètè tú bá. láyé ìgbà kan àwọn obìnrin kan ní máa ṣòfófó. ní báyìí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà ti gbaṣẹ́. ẹ̀rì ṣe yóò fi mú yín máa ṣà ẹ sì jáde di wípé ẹni fẹ́ rí ní ara yín látàmá ó tó ràn sí pé à lágbájá ló sọ àwọn èèyàn ní alágbájá yẹn máa ń dáàrin àwọn èèyàn rú ni èèyàn burúkú ni. adúpẹ́ fún Allah táwọn èèyàn ṣòfófó ní tẹ́jẹ́ tí wọ́n bá wà fún ọlọ́túbá o ìyá sáré ló ń kọ lẹ́tà sí yẹn ìyá sáré ló ń kọ lẹ́tà sí yẹn. anábìyàn sallallahu alaihi wa sallam ọwọ́ á mú ìmọ̀ ọ̀pẹ́ ìmáṣe dẹ́bìnrin ọwọ́ ọwọ́ amú ọyíyá sí awẹ́ méjì ọwọ́ amú kọ̀ọ̀kan nínú rẹ̀ ó fi fún sàárì kọ̀ọ̀kan ó ní làálẹ̀hu ayọ̀ ọ̀fọ̀fọ̀ àyànhùnmá máa lẹ́nu yẹ̀yẹ̀ bàtà wọ́n lè sí ìyá yìí kò fún ẹ̀sìn kejì wọn lópin ìgbà tí ìmọ̀ ọ̀pẹ tí mo fi gún sáré kálukú ọ̀gá sì gbẹ. tọ́ba ti gbẹ ńkọ́ wọ́n tún padà sípò àná náà. bíbẹ̀ ẹnu sáré pẹ́pọ́ Allah nìkan lọ́mọdé tí wọ́n wà sóko. ọmọ wa di àlọ́lọ́lọ́gbọ̀n gángan lórí pé èyí tọ̀pọ̀ dábàá dáadáa. pátá rẹ tìtọ̀tìtọ̀ ni tọ́ba gbóòórùn pátá rẹ ìtọ̀ náà wọ́n máa gbóòórùn bẹ́ẹ̀ oníkìlẹ̀ nígbà tí èso ní mara olófòfó tí o bá ti sòfófó ẹni ọmọ ẹjẹ ajẹ ní ìyá sáré tọ ẹgbẹ́ wa yìí alimami Bukhari àti Muslim ló gbà wá tẹ́lẹ̀ yìí ń tọ́ka sí pé táwọn náà bá rí sáré kan a lè fi gígùn àkọ́kọ́ ṣé ìwà ọmọ bí yà ń jẹ wọn tọ ọmọ bí yà ń jẹ ní tọwọ àánú sáré bí kò tí ẹjẹ sáré bàbá tiẹ̀ lẹnìkan fi gígùn á sọ tuntun lóde sá fi gígùn mọ̀ ń mọ́ fi gígùn torí kí wọ́n lè bá dín ìyá sàárè kù fún wa bóòlù ẹsẹ̀ mọ̀ pé yà ń jẹ báàmì. ẹ̀ ń gbàtọ́ tó náà àdìsí kan gbogbo alẹ́bùn èso ti gígùn gbogbo sàárè sórí. ẹ tó onímọ̀ táwa ni ẹ̀yìn lè ó máa ra nù ó máa yà tó fi mọ̀ pé yà ń jẹ báàmì bàbá tó fi irú lọ́kùnrin lọ mi ní tí màá fojú ẹ rí ọ yàrí àbò níyàrí kẹ́nìkan sọ pé yà ń jẹ bàbá rẹ̀ lọ́sí bàbá rẹ̀ náà bá ṣe dáadáa ó ti yà ọ́ tó akramakumullah lẹ́yìn wá gbà náà báyìí náà bí wàá nìwọ̀ bẹ́ẹ̀ bá sọ pé mo fi kìnnì kan fún sáré tí ọba sì gbẹ ìyá yẹn yóò máa dínkù fún ọ àkọ́kọ́ púrúfù pé yà ń jẹ wọn ẹ̀kejì sọ pé tí wọ́n fi gún sáré yóò dín ya fún wọn gẹ́gẹ́ bíi ta ni kpọ́rọ́ǹtì ẹnìkan ni ẹ tóbi náà nírú àwọn ewé tá a máa ń kó sórí sáré òkú lẹ́yìn gbàdá bá fi nǹkan sí i tába fi one by twelve tába gbé tá a fi di abọ́ parun ewé tá a ń tà sí ní bá fẹ́ fi dín yàkù ní kéésù àgbọ̀ tí ń nù dín yàkù ní kù tá ló ní kẹ́ ẹ gbéwé sí tá gà nbọlẹ ewé nǹkan ti wá nbọlọgbà tí ewé tí wọ́n jáde sáré kò sí nìkan kan islam fi nìkan máa jáwé sí sáré nítorí ṣẹlẹ̀ ní pé musa abib nà ọmọ yìí radiyallahu anhu olùlàgbàsọ́dọ̀ àlẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ni Madina tánàbí bi tó oge Madina òun nǹkan soso ó gbé Islam wọlé kọ̀ọ̀kan ọwọ́ àṣàlàyé olówó sì ní ni Maka ṣùgbọ́n wàá ṣe tánàbí tí wọ́n lé ó ṣe ìjọba kúrò ní Maka wọ́n ò jẹ́ kó dúkìá rẹ̀ ọwọ́ aláìní ní Madina ìgbà tí ó kù kan tó wà lára rẹ̀ náà kan wọ́n wá fa aṣọ yìí wọ́n fi gbórí rẹ̀ ẹsẹ̀ rí ọ̀tà wọ́n fà á síbi ẹsẹ̀ orí ọ̀tà àlẹ́bí wa ni kí wọ́n fà á kó gbórí kẹsẹ̀ ọ̀yọ̀ ọ̀tà ẹ wá pé ewé ẹ fi dídì ẹsẹ̀ rẹ̀ lọ́ba tán mo wá aṣọ ánikẹ́yìn náà máa pé ewé ẹ máa fi dí sáré. gbọ́dọ̀ ńgbà tá a fi one by twelve tá a fi dí orí sáré aráwọn àlàfo àlàfo àlàfo táwọn oríṣẹ́ tóbi bá rọ̀ àgbàrá òjò lè máa rọ̀ wọnú sàárè ìgbàbẹ̀. àbí báyàwó kéke wọ́n lè máa gbàbẹ̀ wọ́n máa wọnú sàárè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ewé tàn fi ń dín sáré ń báyà ní ọ̀pá tán fi sẹ́nu àmọ́ kẹ́ máa ní àfídà pé yóò ṣe kí yóò dínkù sẹ́ni ìyàlòkù yín náà ní lásìkò lẹ̀. torí àbùkátà gbogbo eléyìí tọ́ba yẹ kó ní tùmọ̀tẹ́ fífi sí fífi báyà kékeré ọmọ rọ sí orí òkú gangan ńlẹ̀ tí ń ṣe báwọn kò sí wàhálà ń bẹ̀. innahuma yu'adzaban dájúdájú wọ́n fi àṣì àwọn méjèèjì. ẹ sì máa pa Ànábì sallallahu alaihi wasallam wa ma yantiqu 'anil hawa in huwa kì í sọ̀rọ̀ fẹ́nu rẹ̀ níta fi ránṣẹ́ sí ló máa sọ̀rọ̀ ó sì ní as-sadiqu al-masduq olójoojú ẹni tá a máa ń gba ọ̀rọ̀ rẹ̀ sódodo agbàgbọ́ pé báyìí náà ti ṣe wí gàgà náà wọ́n ti yà jẹ wọn. tọ́ nínú hadithi al-Bara ibn Azib radiyallahu anhu ó ní ajáde pẹ̀lú ànábọ̀ Muhammad sallallahu alaihi lọ́jọ́ kan láti lọ gbé òkú ẹnìkan nínú àwọn ansọ́rù tọ́ta láì àwọn adébísárì rẹ̀ ṣùgbọ́n gbàtà débẹ̀ sí wọ́n ti gbé sàárè o ò sí ìpẹ́kọ̀rọ̀ sàárè. àwọn ajókòó wọ́n fi ń pẹ́kọ̀rọ̀ rẹ̀. ànábì jókòó ajókòó láyìíká ànábì sallallahu alaihi wasallam. àwọn adákẹ́ lọ sí ọ̀rọ̀ wá dàbí ẹni pé ẹyẹ bà sí wa lórí. torí sẹ́ni fún òrùra ẹ̀ mọ̀ pé sẹ́yẹ bá bà sí yàn lórí bí yàn bá rúra ẹyẹ ó ìtumọ̀ òwe lárúbá tó máa ń sọ ọ̀rọ̀ wọn tó máa ń sọ pé adókòó bí ẹni tó bà tí wa lórí ìyẹn ni tó a fi ara balẹ̀ ẹnìkan nínú wa kò wí nǹkan kan kẹsẹ̀ parí rí. tọ́ Ànábì sallallahu alaihi wasallam lọ́ba bẹ̀rẹ̀ sí ní gbójú sí sámà lọ́ba tí wàá gbójú sí sámà yóò tún gbójú sílẹ̀ yóò tún wo sàárẹ̀ yóò tún gbójú sókè yóò tún wo sàárẹ̀ òun yóò tún gbójú sókè yóò tún wo sàárè ó ń ṣe bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà lẹ́yìn rẹ̀ lànà lọ́wọ́ ni a'udhu billahi min adhabil qabr a'udhu billahi min adhabil qabr a'udhu billahi min adhabil qabr ó gbin lọ́pọ̀lọpọ̀ mọ́sáàdì Allah níbi ìyà sáré mọ́sáàdì Allah níbi ìyà sáré mọ́sáàdì Allah níbi ìyà sáré ó ń la nẹ́bì wa sallallahu alaihi wa sallam òun ní kọ́ wa lẹ́kọ̀ọ́ ńlá báyìí torí rẹ̀ àwa náà na'udhu billahi min 'adhabil qabr àwa náà ṣáàdì Allah níbi ìyà sàárè. lẹ́yìn rẹ̀ lànà bí wàá sọ pé dájúdájú tí ẹrú tó bá ń pẹ̀yìn dà kúrò láyé tó ń dojúkọ al-qiyamah nígbà tí kò bá dé àwọn mọ̀lẹ́kọ̀ọ́ wa bá wà mọ̀láìkà kú yọ wà bá yóò jókòó níbi orí rẹ̀ yóò wá sọ ike ọkùnrùjì ayẹtò hanafsol mọ́tòmá ìnà ìwé mi onífọkànbalẹ̀ jáde ìlànà òfìrọ̀tì mìíràn wọ́ọ̀dì wọ́rẹ́dùwà jáde wá síbi àforíjì látọ̀dọ̀ ọlọ́ àti ìyọ́nù rẹ̀ bí malẹ́kọ̀ ti sọ fún ẹ̀mí mọ́mìnì ìwọ ẹ̀mí onífàyàbalẹ̀ máa jáde bọ̀ wá sí ọ̀dọ̀ àforíjì Allah àti ìyọ́nú Allah ọjọ́ kúrúdó náà sọ ẹ̀mí mọ́mìnì ọ̀wá jáde tẹ̀síìlú kàmáyẹ̀síìlú ọ̀sọ̀rọ̀ sàkà yọ wá jáde ní ìkẹtẹ sàn jáde ní rọrùn gẹ́gẹ́ bómi ṣe máa ń sàn jáde lẹ́nu ẹ̀rọ bẹ́ẹ̀ lẹ́nu inú mi ni ó ti ṣe jáde lẹ́yìn rẹ̀ inú màlẹ́kà kan láti sámà ni wọ́n máa ni wọ́n máa kí ni wọ́n máa sọ rere nípa ẹ̀mí yẹn sẹ́mi ìbá ti wá jáde yóò gbé ayé wọn lọ sí sọ́mà òní wá kọjá pọ̀jù àwọn kan nínú àwọn màláìkà àyàfi kí wọ́n máa fi ike bọ̀lẹ̀ mi tó dáa yìí ti jáde látara ara tó dáa tí ó lọ salábàápàdé àforíjì àti ìyọnu ọba tó ga. wọ́n kanlẹ̀ fún sọ́mà àkọ́kọ́ fún àwọn màláìkà yóò tilẹ̀kùn fún gbogbo ẹni tó bá ti gbára wọn kọjá nínú àmàlẹ́kà ọmọ sọ rere pa rẹ̀ rẹ̀ ní iye ọmọ àrùn ọ̀rùn kọjá. wọ́n tún kalẹ̀ fún sámà kejì fún sámà kẹta sámà kẹrin títí dé sámà kejì kejì wọ́n tún sí lẹ́kọ̀ọ́. ẹ̀yin rẹ̀ lólu ẹlẹ́dàá wọ́n wá ní kẹ́mi ọlọ́padà sílẹ̀ lára ẹni tó ní àwọn àmàlẹ́kà méje oṣù àbílẹ̀ rẹ̀ táwọn mọ̀lẹ́kà bá ti léèrè léèrè lẹ́sẹ̀ kata ti mẹ́nu bà tẹ́lẹ̀ o yọ sàṣe yege yọ sàṣe yege tó bá ti sàṣe yege olùpèpè láti sọmọ wa ni sọdọ kọ abẹdẹ òdodo lẹrú mi sọ o ó ti dá àwọn ọdún mẹ́tẹ̀ẹ̀ta òdodo lẹrú mi sọ torí ẹ̀ فألبسوه من الجنة أو سلام لا سمع الجنة وأروه منزله منها أكفوا بجوا من الجنة شيئا أبي الله قدكم قلت أنا وأنا صدور إلى بيتي طب فيفتح له مد البصر wọ́n gbà láàyè nínú sàárì rẹ̀ ló ti wọn fi téèyàn lè ríra mà. bẹ́ẹ̀ náà la sọ pé ọ̀rọ̀ ẹ̀yìn kú kódà bí ọ̀rọ̀ ká tó kú. ibi táyìn títí ẹni tó sáré rẹ̀ ò lékún sí i pẹ̀lú òdiwọ̀n íǹtì kan. òfin ṣẹ̀rí àtìsọ yẹ wọ́n gbà láàyè nínú sàárì rẹ̀ ló ti wọn fi téèyàn lè ríra mà. ẹni tó fi téèyàn lè ríra mà ibi tó ọfẹ́ wò bá tẹ́jú ibi tí yàn lè ríran dé ó pọ̀ ibi tí yàn lè ríran dé bẹ́ẹ̀ ni wọ́n gbà láàyè nínú sàárì rẹ̀. báyìí nǹkan kan wá yọ sí ní àwòrán èèyàn tó ti pé ojú rẹ̀ yóò dùn wò òórùn eléyìí tó dùn yóò máa tara rẹ̀ wá. aṣọ rẹ̀ ọ̀rẹ́ wà yọ ọmọ wa yo ma fún yín pé abẹ́ṣẹ́ bima àádìtọ̀ wọ ọ̀húnlẹ́sì wọ́n fún ọ ní ròdùnú pẹ̀lú tí olúwa ti pèsè fún ọ. abẹ́ṣẹ́ bẹ̀rẹ̀ bọ́ wà ní lẹ́yìn wọ́jẹ́ náà ti nàáyì wọ́n fún ọ ní ròdùnú o ni rò ìyọnu Allah àti àlùjẹ́ náà níbẹ̀rẹ̀. فيقول بشرك الله بخير وكن عدالهم قل وصف وانا نيرو لنو يوصف ونيرو بلو ريري من أنت àti ẹbí yẹn ta ni ọ́ ń bá mi sọ̀rọ̀ dọ́dá táwa ni ọ́ tọ́wọ́ ti fún lẹ́lẹ́dẹ́ ìjà àbẹ̀ kọ́yẹ̀ torí ojú rẹ̀ yìí òòrè ló mú wa o ta ni ọ́ fẹ́ẹ́ kó o yá wa dá lóhùn. هذا يومك الذي كنت توعد eléyìí lọ́jọ́ rẹ tí wọ́n ń ṣàdéhùn rẹ fún ọ. òní lọ́jọ́ díẹ̀ ẹni tá a máa ń ṣàjọyọ̀ láyé ní yorùbá lẹ́nu. ọlọ́jọ́ òjò ẹ̀fọ́ ta ọ̀rọ̀ kàn yìí. à gbogbo eléyìí ọlọ́jọ́ òní àwọn adarí o ìrọ̀ lásán tí ò ní ṣùgbọ́n. eléyìí lọ́jọ́ rẹ eléyìí tá a ti ṣàdéhùn rẹ fún ọ ana amaluka sọ́ọ̀lẹ̀ èmi ní sẹ́ẹ̀rẹ́ tó gbélé ayé ṣe Allahu akbar èmi ní sẹ́ẹ̀rẹ́ tó gbélé ayé ṣe táwọn náà nírú ẹ̀ látẹ̀tẹ̀ múra o. aṣọ là ń wọ̀ ìsàlẹ̀ àpàtì là ń yọ ìwẹ̀ là ń wẹ̀ ìpara là ń lò lọ́fíńdọ̀ wọ́n wá eléyìí tá a mójútó nu pàjùpàrọ̀ pàtì àrántí láti fi sẹ́ẹ̀rẹ́ ààrẹ bí ìdí ọ̀sẹ̀ kù ìdí ọ̀sẹ̀ ìní gbàdúgbò mọ́ wa lọ́wọ́ kò dé ká lè palẹ̀ má lè dí ọ̀sẹ̀ kù. èmi ní fẹ́ ẹni tó gbélé ayé ṣe kọ̀wọ́ mọ́ọ̀hìn máa àlẹ́ ìtòkà ìlà kóńjẹsẹ̀ rí àǹtì ìtọ́ àtìlá mo fi ọlọ́ọ̀hún búra ìmọ̀ọ́lẹ́ nìkan bí ìsẹ́ni tí máa yára láti tẹ̀lé ṣe ọlọ́ síbẹ̀ làwọn náà rí iṣẹ́ rẹ̀ ní jẹ́rìí fún ọ mo fi ọlọ́ọ̀hún búra pé mímọ̀ tí mo mọ̀ kò sí wípé mo mọ lẹ́ni tí máa yára láti tẹ̀lé ti ọlọ́run lọ. bọ̀fí ẹ̀n àmà àfihàn ìlà ọmọ lọ́ra níbi àti tẹ ọwọ́. ìwọ ń kọ́ bàbá jágéètì yóò jágéètì nítorí pọ́fẹ́ dẹ́sẹ̀. gbogbo géètì pátápátá yóò wọ̀ dànù ni. àwọn tó bá kankan ti tẹ ọwọ́ láti tẹ àlùfẹ́nà ìkọ̀tùkọ̀ ni. òròjú burúkú àti tẹ̀lé ọwọ́ kọ̀rọ̀ ọlọ́run. ọ̀dà فجزاك الله خيرا يجوز ما تقول كل واقول سؤال ساري فيقول ربي أقم الساعة قولوا لي يا ربي يا ربي تكيد من دعوك يا ترون ترامي كي ليرني توجه صح كي أرجع كي أرجع إلى أهلي ومالي يوا الله تكيد من دعوك يا أبو جبعي kí n lè padà sínú dúkìá àti mọ̀lẹ́bí mi. ẹ rí àwọn olórí ibú tiwọn nígbà tí wọn bá di káfíìrì lérè tí wọn bá di mọ̀nàfíìkì lérè kàkà kọ́ dáhùn pé Allahu Rabbi al-Islamu ẹni tó máa ń tiwa náà ni Muhammadun Rasulullahi sallallahu alayhi wa òun ni ha ha máa darí inú ọmọ sẹ́mẹ̀tì náà sẹ́yẹ kúrú náà ṣe àǹfọ̀kọ́sọ. Èsì mo gbọ́ táwọn èèyàn sọ lèmi náà báwọn sọ láyé. Àbẹ́rẹ́ nǹkan mẹ́rin ibi ayé bá yí ẹjẹ́ bá wọn yí. Èèyàn tí ò yí olúwa ọba gbà lọ ìgbọ̀n òkò tó ọba lọ náà ní ọ̀padà mọ́ sórí ikú. Sọ̀rọ̀ bá ń ṣe ń àwọn ọ̀gbá gbà yí lójú rẹ̀ àwọn ẹni tó ń ṣe islam àwọn ọ̀gá àgbàdọ́gba mu lójú rẹ ẹni tó ń ṣe àní súnà gbogbo ọ̀rọ̀ wọn tàn torí kodo ní níwájú ẹ tó ìwọ ní oòrùn wí níjọ́ tá à ń wí sẹmẹ̀tì nàdá yẹ̀kùnlú lẹ́sẹ̀ ẹ̀ tọ́kùlùtù ó mà sí o nítorí mo bá àwọn èèyàn wí tí wọ́n wí láàyè nígbà wọn má gbogbo ìjà wí yìí ẹnìkan lédè owó fìdí wá sí tètè máa kọ́ lárúbáwá lẹ̀ àtọ̀lé èdè tí wọ́n fi fi ọgbọ̀n náà ọgbọ̀n náà tọ̀ mírísàbà kan wá ń bẹ lọ́wọ́ àwọn mẹ̀lẹ́kà méjì olórin ńlá ni wọ́n ní tí wọ́n bá fi lu àpáta àpáta yóò di èṣùbọ́ olùwọ́n á ti gbá orí rẹ̀ róńdò òye wa wọlé lọ wọ́n tún fà jáde ìbéèrè kejì bẹ́ẹ̀ náà ó tún kó fún ó tún fa orí jáde ìbéèrè kẹta bẹ́ẹ̀ ó tún kó fún ó tún forí jáde. ariwo tí ọmọ wa pa gbogbo ẹ̀dá ni ọmọ gbọ́ ẹ̀lìlá sàkọlà ẹ̀ àfihàn àfàlùjẹ̀nu àwọn làní gbọ́ láìfà ń gbọ́ yóò bá bá ti dẹ́kun à ń sìnkú lé torí ńgbà táriwo rárá bá dé tí bàbá ń ké tí ìyá ń ké pé àtọ́daràn làwọn bàbá yìí lọ́dàrà làwọn ẹ̀yà yìí tí wọ́n ṣe ń lù wọ́n láàárọ̀ lálẹ́ tí wọ́n ń kóná fún wọn lẹ́nu pé gbogbo òkú láti kókó dé àmọ́ àgbọ̀ òde ká mọ̀ wọ́n ń wí fún wọn ẹ má sìn kúlé ẹ má sìn kúlé ọ̀rẹ́ lè sọ̀kú kínínú kí ló dé tó ara lọ sí ọmọ títà amadi kékeré sọ̀kú kí ló dé tó ẹ lọ sí ọ̀tà wọ́n ní kó má bàa dà fúnpa ẹ wà kí òun náà nǹkan kan bá yọ sí i láwòrán ẹni tí àwòrán rẹ̀ burú ojú rẹ̀ fàyàn mára ara rẹ̀ máa ń rọra ẹ̀ aṣọ rẹ̀ kò ní ṣe wò. tọ́ láàrin tá a ní ọ́ òun náà máa sọ fún pé mò ń fún ọ ní ròbà mi jẹ bí àdáàbí lẹ́ẹ̀rí wọn tó àkọsẹ̀ ìyá ọlọ́ àti jínú rẹ̀ òun náà ni máa ń tàn ní ọ́. فوجهك الذي جاء بالشر أقول له تيتي أمواه فيقول والناس أنا عملك الخبيث من يستقبلك فهو على يوسف عفوني فوي oníwọlé ṣe islam kankan ìjọba dábàdà tẹ burúkú tó ń gbé kan ó kù tẹ ó kù tẹ ẹni tó bá pàdé ẹ ń pàkúpàdé yóò jẹjọ ń dọgbìn yìí ẹni tó ṣe gbé gbogbo aláǹgbá àdúgbò nílé ká ti ń pa pàpà yọ jẹjọ ká tó wá pé ní ti ń pa rẹ òní ẹgbẹ́ tẹ̀yìn wà àwọn èèyàn lẹ máa fi rúbọ ẹgbẹ́ dáridári ẹgbẹ́ olóògbò ni ńlọwọ ẹ máa ń jẹjọ àwọn èèyàn múra kalẹ̀ wàá gbà là sọ fún ẹni tó bá dé nu ẹ wàá gbà wọn bá ti orí rẹ lọ wọn tún yọ fúnra àtẹjọ tiẹ̀ náà lọ ọgbà àwíjà ìwọ lọ wọ ẹgbẹ́ wọ́n lọ wẹ́gbẹ́ mèrè àbí ẹgbẹ́ oṣù àbí àánú ṣe ní fún ẹ tó dá nǹkan mọ̀. Ńgbà tí iṣẹ́ burúkú ọwọ́ rẹ̀ iṣẹ́ dákúdákú iṣẹ́ rádaràdá iṣẹ́ jásíjásí tó gbélé ayé ṣe tó bá yọ sí ọ ìwọ kan ó rí ọ tàbí mẹ́rin tó bá gbà wá ojú rẹ̀ èsojú rẹ̀ iṣẹ́ rẹ̀ ajẹ́sẹ̀ rẹ̀ bí. Egbogbo aráàlú ní sáfọ́ tọ́ba ti yọ ọlọ́kan kálukú ọgbà bòmí ẹni tí yóò ṣe é pàdé yóò ṣe é sáfù. iṣẹ́ rẹ máa sọ fún ọ mi ni èmi ni ṣe ọwọ́ rẹ. fọwọ́ wọ́n ní máa àlím tó ga ilẹ̀ ọba láti lọ sí àmọ́. tó yọ àwọn màlẹ́kà fún àwọn bá ti lù ú lólu nítorí kẹta gbogbo nǹkan náà ni wọ́n gbọ́ ariwo rẹ̀ àfihàn àfàlùjọ̀nù tó máa yọ káàlì wọ́n wá sọ pé àfúrésì olóhù lẹ́wọ̀ háyìnì nìyà wọ́n ní ẹ̀jẹ̀ wà láàméjì fún láti nù náà láti ìgbà tó ti wá mi sáré ẹ̀jẹ̀ wà láàméjì fún láti nù náà wọ́n fi dàpọ̀ olóhù báàbẹ̀ ilẹ̀ náà ẹ wá sílẹ̀kùn kan fún lọ sí náà. Al-Imam Bukhari àti Muslim ló gbà wá nínú ẹgbàá wáyé ìdẹ̀ra ẹni bí ó ti ṣe ṣẹlẹ̀ táwọn olùgbàgbọ́ òdodo aburú àti ìyá ẹni tí ó ti ṣe ṣẹlẹ̀ táwọn ọ̀sẹ̀ Allah abẹ Allah ọmọ màṣẹ wa lẹ́nu ìyá o ọgbà wa kọ́là wa ọmọ ṣe wa lẹ́nu ságídí páálí ìfẹ́ inú àṣà ìmọ̀kan tó wàá bà tiwa jẹ́ àrìṣà radiyallahu anha ọ̀n sọ fún wa nínú ẹgbàá wọ̀rọ̀. وإن كان رسول الله صلى الله عليه وسلم يدعو في الصلاة اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال الذي من صار من صلاة ربان سوى الله وسادروا نبي يا جهنم تري يا جهنم kéṣeré iná àdábà á sẹ́ẹ̀nà ọ̀rọ̀ àmà kéṣe wà sá. Àwa wọ́n fi wá dá ta lè jókòó lórí iná àbẹ́là ká tó pé iná stóòmù fáńsẹ̀ sí ìsọtí gáàdì tí ọ̀dẹ́ ní sọ dáná sí mà. fáńsẹ̀ sí ìsọ àwọn náà kó là ńláńlá tí ìjò tí ń tí wọ́n rẹ̀ dòdò bí ojú kìnìún ká tó wá pé jahannam. Ìtayé jẹ́ ìdá kan nínú àádọ́rin rẹ̀ anábì máa ń sáde anábì wo ní wọn náà anábì wo ìsọmọ aná ṣùgbọ́n nínú ẹ̀kọ́ tí gbogbo mùsùlùmí gbọ́dọ̀ tẹ̀lé lànàbì ń kọ́ wa yìí. ní máa ń sáde ọwọ́ níbi ìyá jahanna eléyìí ti bẹ́ẹ̀ náà dọ́à lànàbì ni ó ṣe kó tó sálámà gbogbo sọ̀lá ti tọ́ máa ń ṣe kò bá jọra yẹn kò bá jẹ́ náà mílà lẹ́yìn ìgbà tó bá sọ̀tọ̀ láti fún nàbì Muhammad sallallahu alaihi wa sallam tán sáde ọlọ́ọ̀ níbi aburú mẹ́rin yìí. اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر mọ́sáàdì rẹ níbi ìyá sàárè ìyá ń bẹnu sàárè jẹ́mà má fi tí kọ́làbà rẹ̀ ọmọ lọ sí kóńgẹ́ rẹ̀. wọ́n mi fífẹ́ ti máyà wọ́n mọ́mọ́ mo tún sáàdì rẹ níbi fìtínà tẹ̀mí àti tìkú. inú gbèsè ayé wa ó kún fún fìtínà púpọ̀ ìsàǹbá tó kọ́lá ń bá dé ẹlòmíì ó ti sáyé mùsùlùmí nígbà tí wọ́n bá fi rọ̀wọ̀ yọ rọ̀wọ̀ káfìrì. abẹ́ allah kọ́ máa fi sàdáwò bá wa. wọ́n mi fitna ti lùmẹ̀tì wọ́n mi sẹ́rì fitna ti lùmẹ̀tì ẹ̀ ṣáàlì. ó sì máa sáàdì ànábì máa sáàdì níbi àkúrú àmìwò màtí ẹ̀ ṣáàlì. òpùrọ̀ òpùrọ̀ ẹlẹ́yinjú kan tí ó jẹ́ nígbẹ̀yìn ayé yọ máa purọ́ pera rẹ̀ ní allah. tó fi sínú àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ mùnáfìkì tí wọ́n gbà kọ́lọ́ táwọn ni àwọn ìyàwó tí wọ́n gbà kọ́lọ́ táwọn ni ẹ́ tó ṣe é ṣe àwọn mùmíní nìkan àwọn mùsùlùmí nìkan àwọn ni wọ́n dá mà fẹ́ni tá à ń tẹ́ sáde ọwọ́ níbi aburú rẹ ni wọ́n kọ́ síwájú rẹ pé káfíìr káfíìr pé tó tẹ̀rí lélẹ́yìí àtúrọ́nùkùnmùwà ànábì máa ń sáde bẹ́ẹ̀ tí ọba àjò tọ́ kí ló má ànábì máa ń sáde ọwọ́ níbi ìyá sàárè yìí bákan náà anábìrì sallallahu alayhi wa sallam ó ní máa ní mùsùlùmí yamutu yawma al-jumu'ati aw laylata al-jumu'a illa waqahu Allahu fitnata al-qabr rawahu Ahmad bi sanadin hasan mùsùlùmí kò ní kú lọ́jọ́ jùmọ̀ àbí lóru jùmọ̀ ọjọ́ jùmọ̀ ọ̀nà nígbà tá àgbàjáde bá ti yọ títí tó ràn án fi wọ̀ òru jùmọ̀ náà ni tí òòrùn bá ti wọ̀ lọ́jọ́ alhamis títí sálfàjà yóò fi yọ ọ̀rọ̀ jùmọ̀ ẹnìkan ní kú lọ́jọ́ ọ̀sán àbòrò jùmọ̀ àyàfi tí olúwa kọ́là níbi fìtínà sàárè eléyìí jẹ́ àdéhùn tí imaamu ahmed gbé jáde tó sì jẹ́ àdéhùn tó fẹsẹ̀ rinlẹ̀ nínú àdéhùn mi anabi ni alqabru awwalu manzilin min manazil al-akhirah ẹ̀rí sáré òun ni ibùsọ̀ àkọ́kọ́ nínú àwọn ibùsọ̀ àṣeyàmù ibùsọ̀ àkọ́kọ́ nù fún gbogbo ẹni tó bá ti kú. tọ́ ó ní fẹ́ ìlàjà mìíràn á tọ́nà àbàdéhùn àyíṣẹ́rù mẹ́tù ẹnikẹ́ni tó bá ti là ní sáré tó bá ti sàṣeyẹdé sáré adẹ́gbẹ́ gbogbo tí ó dé lẹ́yìn ti sáré yóò tún rọrùn ju sáré lọ fún un. fẹ́ ìlànà mẹ́tù ẹni tí ọ̀bá wa là níbi àmì wò àdánwò ìyá sáré fama àbàdàgbò ẹ̀ṣẹ̀dùnmẹ́lì èyí ó di lẹ́yìn rẹ̀ yóò ti lọ èyí ó di lẹ́yìn sáré yóò ti lọ. arábìnrin kan Yahudi ni ọwọ́lé wa bá ìyá ńlá wa Aisha radiyallahu anha ńlọba sọ fún Aisha nípa ìyá sáré. ìgbà tí ó tún fi lọ ó ní àáyẹ̀ ti lẹ́hùn min àdáàdì kọ́ọ̀tù. Allahu yóò là ọ́ níbi ìyá sáré gbàtẹ́ mi sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́ lẹ́bàdé àìsà bá fi àná ànábì ọjẹ́ ọ̀rọ̀ tuntun ńgbọ́ ìyá ń bẹ́ẹ̀ nù sáré Àná mi ní náà. Àdáàbò ọ̀bùrì họ́. Òṣèlú ní náà àdáàbò ọ̀bùrì họ́ òdodo ní ìyá sáré àìsà ní sọmárọ̀ iforo sọ̀rọ̀ lọ́wọ́ صلى الله عليه وآله وسلم بعد صلى إلا تعوذ بالله من عذاب القبر متفق عليه ولله ليش إن النبي صلى الله عليه وسلم لا شق عليه كنت في الصلاة لن يتلي أبي قصدي الله نبي يا عليه ليش ما سكين bákan méjì náà ni fún gbogbo ẹni tá à ń gbé sínú tàrí pàdé ẹni tí ọ̀rẹ́ mi yóò sunkún ẹni tí ó tù lára yóò nílà òṣìṣì tàbí ṣùgbọ́n wọ́n padà di ọtí náà ni ó gbé ọtí lọ́dọ̀ ọ̀lọ́ ọ̀ọ́sá pamọ́ ọ̀ọ́sá lọ gbogbo tí wọ́n ní ọ̀sẹ̀lẹ̀ sẹ́ni tí ń bẹ́nu sàárè yìí náà lọ́sẹ̀lẹ̀ sí wọn náà èyí tó bá tọ́ sí ọ náà ṣẹlẹ̀ sí ọ àbẹ ọlọ́ ó jẹ́ kí dáadọ́ tọ́ sí wa ó sì jẹ́ kí dáadọ́ ṣẹlẹ̀ sí wa àti àwọn ẹni tó wà nù sàárè yẹn àsìkò ìgbà tí wọ́n fi yà jẹ wọn wọ́n máa ń pariwo wọ́n máa ń pé àsìkò tí wọ́n fi yà jẹ wọn wọ́n ń pariwo wọ́n ń pé àwa la gbọ́ ṣùgbọ́n àwọn ẹ̀dá yòókù ń gbọ́ yàtọ̀ séèyàn yàtọ̀ sáǹjàmù alimami ní Qayyim rahimahullah nínú tí àwọn ọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ nípa eléyìí wọ́n sì máa wọn aṣojú rẹ̀ sọ́kọ̀ wá gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé àwọn ẹ̀dá yòókù tó lu ajá wọ́n á máa gbọ́ irú ariwo ìyà eléyìí sí àwọn ẹni tó wà nù sàárè tí ń jìyà tí wọ́n ń ké débi tí wọ́n sọ débi pé tó máa jẹran wọ orí jẹ́ ẹ̀rí ìṣesí àwọn ẹran yẹn ó lè yàtọ̀ sí ìṣesí wọn nígbà tí èso orí kẹlẹ̀ dà wọ́n lọ torí káwọn ń gbọ́ dáàbọ̀ àlejò wa sọ nínú àdéhìí zayd ibn sáàdì radiyallahu anhu onílọ́wúlá ń tẹ̀dá àbànú. لدعوت الله أن يسمعكم من عذاب القبر ثم قال تعوذوا بالله من عذاب القبر فقالوا نعوذ بالله من عذاب القبر ثم قال تعوذوا بالله من عذاب القبر فقالوا نعوذ بالله من عذاب القبر رواه الإمام مسلم النبي صلى الله عليه وسلم قال شيء بعد كويس kẹ́lẹ́ máa gbéra nísìn tó kù bá kù ní. ìbá bẹ ọ̀lọ́ ó mẹ́yìn náà máa gbọ́ irú ìyà tí ń jẹ àwọn ẹni tó wà nù sàárè láwọn ẹni ìyàtọ̀ wa. àmọ́ à ń fẹ́ kọjá pé tó kù bá kù ẹ lọ gbé sí i. tẹ́ẹ̀ bá ń gbọ́ ìyà tí ń jẹ wá ni òkú ò ní jẹ́ ń tẹ́ gbèsè máa o lórí tí kálukú ọmọ ẹgbẹ́ ẹ̀rọ àwọn ẹ̀tọ́ wà bẹ́ẹ̀ ti ń ké tẹ́lẹ̀ láàrín láti gbélé ìlọ ẹjọ́ jẹrà tó yé pẹ̀. tí ẹ bá ṣe pé kẹ́ ẹ lè máa gbókùn sí ń bá bẹ ọ̀wọ́ ó mẹ́yìn náà ó mẹ́yìn náà gbọ́ ìyà tí ń di àwọn ẹni tó wà ń sáré. àmọ́ bàbá gbọ́ àwọn akọ́lá tó gbókùn náà torí kí àánú tí ọ máa ṣe wá àtẹnudọ́jẹ́ ni ìyà àtẹnudọ́jẹ́ ni ìṣẹ́ àwọn òkúkú mẹ́nìkan àpò ẹ̀ mọ́ sí olórí agbóhùn náà débẹ̀ àní fẹ́ká sùnmọ́ agbáriwo. anáni wa ni sàwọ́dù òbílẹ̀ gbẹ̀nà àdáàbò kọ̀bù ẹ̀yìn èèyàn ẹ sáde ọlọ́ níbi ìyá sáré àwọn èèyàn bá dáhùn wọn ni náà ọ̀hùdù bílẹ̀hì gbẹ̀nà àdáàbò kọ̀bù àwọn sáde ọlọ́ níbi ìyá sáré àwọn èèyàn tó tún sọ asáde Allah níbi ìyá sáré àwa náà nà a'udhu billahi min 'adhabil qabr àwa náà sáde Allah níbi ìyá sáré akramakumullah tó dájú òun náà nípa àpò gẹ́gẹ́ bí a ti ṣe máa sùn ó ti sùn dájú bákan náà ó jí wa gẹ́gẹ́ bí a ti ṣe máa dájú lẹ́yìn ikú ilé méjì ló kù fún yàn nínú kọjá náà àbí kọjá àlùjánnà abẹ ọwọ́ ó ti ti wá lálùjánnà kọ́má tètè nínà ó ti dájú kó ní kálukú wa tó bá yẹ lánàá tó Muhammad sallallahu alaihi wasallam tọ́jọ́ ràn yàn lórí wa ká nífẹ̀ẹ́ sí tayọ ẹ̀mí ara wa tayọ orí ara wa kálukú wa ló fẹ́ràn ara rẹ̀ ó fẹ́ràn ara rẹ̀ tayọ gbogbo nǹkan òtítẹ́ nìkan tí ń fẹ́ káàbùrú ọ̀sẹ̀lẹ̀ tó ni wọ́n ti wò wọ́n ní àpèmára làápèsè nídìrí ẹnì kò sí tí wọ́n mọ̀ tóbi tó ń wá yìí aburú lè ṣe ń bẹ̀ tí wọ́n fẹ́ dúró bẹ̀ gbogbo bí ó ṣe dá tí ó dùn lọ́mọ èèyàn máa fẹ́ fúnra rẹ̀ ọ̀rọ̀ náà rí o a ti gbọ́ nípa nǹkan tí máa ń ṣẹlẹ̀ táwọn èèyàn nígbà tí wọ́n bá gbé wọn sí ilé tó kàn fún gbogbo wa lẹ́yìn ìgbà a bá pọ̀ lé ilé ayé òun náà ní sàárè kí máa ń ṣẹlẹ̀ sí wọn ní dáadáa tàbí ìdàkejì rẹ̀ ó dájú pé oníkálukú wa ètí ọ̀nà kàtó wù òun náà ti di dáadáa ṣẹlẹ̀ sọ ẹnì kí wọ́n ṣe ṣe ń fẹ́ ká pé aburú ṣẹlẹ̀ sọ ẹnì kí wọ́n fẹ́ ká burú ṣẹlẹ̀ sí bàbá àtìyọ́ bàbá ń lò òun ìyá ń lò òun gbogbo wọn sọ sẹ́ni tí ń tẹ́tí láburú ọ̀sẹ̀lẹ̀ sí wọn á ń gbọ́dọ̀ sí àwọn ọmọ wa tá a ní sẹ́ni láburú ọ̀sẹ̀lẹ̀ sọmọ òun ọkọ̀ wo ló wù kí aburú ọ̀sẹ̀lẹ̀ sí ìyàwó òun ìyàwó wo gan ló wù kí àìsí afọ́sẹ̀lẹ̀ sọ́kọ òun gbogbo wa náà máa ti ti mara wa tá a fẹ́ràn ara wa yìí ẹ jẹ́ ká ara wa ká gbìyànjú ká fi ra wa lọ síbi òdodo káṣẹ tí ó mú wa là níbi ìyá yìí tí òfin ní jẹ́ sí wa. pàápàá jùlọ wọ́n ti fi yé wa fẹ́ni tó bá ti gbọ́ lọ́wọ́ ìyá yìí yóò gbọ́ lọ́wọ́ àwọn aburú tó tún ju eléyìí lọ ẹni ọ̀bá jàjàbọ́ lọ́wọ́ aburú ti sàárè aburú ti ń bọ̀ lẹ́yìn rẹ̀ ọmọ ẹni ti sàárè lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. àjẹpẹ́ ọ̀nà táwa gbà táà fi là lọ́wọ́ ìyá yìí ọ̀ràn yẹn ní ká tọ̀ ẹ jẹ́ ká mójútó ìsìláàmù wa ẹ mẹ́ta fi ìsìláàmù wa ṣeré ẹ má fọwọ́ ẹ̀rẹ̀ hẹ́ẹ̀hẹ́ ẹ má fi mú ìsìláàmù yín ẹ má ṣe ìsìláàmù torí pé ẹ fẹ́ fi gbòòsù bàràbà jù lọ́dọ̀ àwọn èèyàn ẹ má ṣe nítorí pé ẹfẹ́ fi ṣẹ́ àwọn èèyàn ẹfẹ́ fi ṣẹ́ wọn lọ́nà ẹfẹ́ fi ṣẹ́ wọn nú ẹfẹ́ fi ṣẹ́ wọn nú kálà ẹ máa ṣe ìsìláàmù yín nítorí pé ẹ̀sìn ọ̀wọ́ọ̀wù ni ó ń lẹ́sìn eléyìí téèyàn gbọ́dọ̀ ṣe téèyàn fi borí rẹ̀ padà. ẹ wá rántí ife kò sí nǹkan tó ṣe nínú ìsìláàmù yìí tó ní ìtumọ̀ lópin ìgbà tó o bá ti tẹ̀lé sàdábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam òun náà ni ránṣẹ́ tó lu ó sì pa wá láṣẹ ká máa tẹ̀lé lánàá rẹ̀ pé ẹni tó bá tẹ̀lé lánàá rẹ̀ ní òṣòrí rẹ̀ ẹni tó bá pẹ̀tì ẹ̀kọ́ orí gbóná jẹ̀ tiẹ̀ wọ́n bẹ Allah pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àti àwọn òròyìn rẹ̀ eléyìí tó ga jù kọ́dà kó sì gbogbo wa lólórí rẹ̀ kó sì wá lọ́mọ àlìjẹ́nà ìyá sáré ìdààmú sáré olú abẹ Allah àkọ́gbà lẹ́sìn lọ́wọ́ wa àwọn ìta ṣe tó kù díẹ̀ abẹ Allah àkọ́sà oríjẹ fún wa abẹ kó tún wa ṣe ní kọ̀kọ̀ àti ní gbangba wa fọ́nrán wa lọ́wọ́ láti máa sìn yóò ti ṣe ọjọ́ tó sí wa yóò ti nífẹ̀ẹ́ wa láyé yóò ti forí jù wá lọ́la ṣèyá abẹ Allah kọjá káàtó wọ̀tán gbogbo wọn dà abẹ Allah kó forí jù gbogbo àwọn òkú mùsùlùmí àwọn èso wà nínú kẹ nínú wa yóò ti àlékún kẹ wọn àwọn èso wà nínú dààmú àwọn ẹni tó wà nínú ìyà abẹ́ Allah kó bá wọn gbé ìyà yìí kú ó ti gbogbo wa fàṣà pátá lọ́lọ́rí rẹ̀ subhanak Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. لكي لا نجزه بالكفر خيرا نقول جزاكم الرحمن خيرا نقول جزاكم الرحمن خيرا ẹjá sọ pé jẹ́sàkùn mọ̀ lọ́rọ̀ sọ́yẹ̀rọ fún ṣéèfì wa látàrí pé wọ́n ti fún ẹni oúnjẹ mi àwọn ọ̀rọ̀ olówó iye bí eré ìtọ́já ti fi owó ọgbọ̀n wọlé rà òun ni wọ́n ti fẹ̀sàn láì fún wa ní àtàárọ̀ yìí tọ́lọ̀ ṣe wọ́n bá nípa ọ̀rọ̀ ọjẹ́ tí wọ́n ṣe tí wọ́n jẹ́ olùbánisọ̀rọ̀ òní àwọn tíra àwọn tí wọ́n tí ó ti wà ní àrọ̀ tó wá ó ti wà káàkiri tí wọ́n bíbí ilẹ̀ wá tó àwọn tí a bá nífẹ̀ẹ́ sí àwọn tíra náà ó tó bí mélòó kẹ tí wọ́n kó wá kí a bọ́ síbẹ̀ kí a máa rà bákan náà ni wípé wọ́n ní ká kéde fún wa wípé irú ìjókòó ìkẹ́ náà ní tó ń bọ̀ ní ọjọ́ mẹ́jọ ní ìlú wa àtàdé secondary school ní tẹ́gbò pẹ̀lú àkọlé ọ̀rọ̀ tí ó pè ní mọ̀síwòdé yàtìrí àbá wàlẹ̀ òmùháàtì ìbìnlẹ̀ ni mọ̀sáàlì tó ojúṣe àwọn òbí bàbá àtìyá láti fi lè build generation ilé sí ọ́dá náà ilé tí ó tẹ́ bá ikú tó di pé àálọ̀ sí mú ìṣẹ́ ọ̀lọ́ta ara àwọn béèrè ọlọ́pìn ọ̀jọ̀kẹ́ ilé tí àwọn ọmọ yàwá tí wọ́n ti fi sọwọ́ sí wa níbi Ah, ah, ọ̀nà ilé dọ̀kítọ̀ wà ní wọ́n máa bá wa dáhùn ní ṣiṣẹ́ àlá. Ìbéèrè alákọ̀ọ́kọ́, wọ́n ní tẹ́lọ̀ tọ́ ni wípé tọ́ bá ti kú ogójì ọjọ́ tọ́mọ nìyàn ó kú yóò ti máa rí àpẹẹrẹ fóun fẹ́ kú. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n ní tí ó lẹ́tọ̀ọ́ láti máa wọ bàtà wọ oríṣẹ́. Ẹlẹ́ẹ̀kẹta, wọ́n ní ọmọ ìyá lóbìnrin kẹ́m̀bẹ̀ẹ́ tí bàbá rẹ̀ lọ fi tọ́já wò tọ́jọ́ kìrìsẹ́nì tó ìgbàtọ́mọ̀ yíwá gbọ́ tó dàgbà ọwá gbogbo ọkùnrin fẹ́ kúrò níbẹ̀ ó sì wá rí ẹni tó gbẹ́sì yí lọ́kùnrin tó fẹ́ẹ́fẹ́ ṣùgbọ́n bàbá yìí yarí bàbá yìí sọ wípé obìnrin ọ̀lẹ́sìn ó wá ní ìjáwọ̀ táwọn jẹ́ jàmáà táwọn jọ ń kínú mọ́sálásí táwọn lè sin wà ní ìfún fáwọn fi lọ́kọ ìbéèrè lè tó tó wá ń bí wọ́n ní ọkùnrin tó mú mọ́júmọ́ ṣùgbọ́n wọ àwọ̀tẹ́lẹ̀ méjì sùn ó wá rìn kẹ̀kẹ́ tó jáde lójú ara rẹ̀ tó dà sí bí àwọ̀tẹ́lẹ̀ yìí wọ́n ní tẹ́ méjèèjì ní ọ̀pọ̀ ní abẹ́lẹ̀ tó súnmọ́ ara rẹ̀ lábẹ́ a máa tán. alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní ǹjẹ́ sóòtọ́ ni pé bí má ṣe ń po bójú ọjọ́ tí wọ́n kù ní ẹ̀sìn máa rá mi. irú nǹkan yẹn kò gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ tí wọ́n sọ lórí lásán. ṣe é kó lẹ́rìí bá láti máa sọ̀rọ̀ àárín àbí àìjẹ́bẹ̀ ẹgbẹ́nu àyè sọ táwọn èèyàn kan sọ tí ò ní ìtumọ̀ òjijì ní kí máa wọlé báyà ìyẹn máa ìgbà wo ni fún bọ̀ ìdí nìyí sáwọn ẹni tí ń kó lọ́pọ̀lọpọ̀ àwọn ìfilé ṣèpalẹ̀ máa pé bá a ti máa tún kogójì ọjọ́ lèèyàn ti rà mí kò sí tọ́jọ́ bẹ́ẹ̀. ẹ̀yà tó kéèyàn bá ṣubú sínú ibì kan tí òkú lè jáde tí wọ́n gba gbogbo yẹn títí títí títí títí láti jáde tọ́nà tí wọ́n sọ̀rọ̀ ń dà pé ikú lọ́kàn olólè mọ̀ pé lẹ́yìn gbogbo eléyìí wọ́n kù ní ìsìn àmọ́ pé kéèyàn tó kú ogójì ọjọ́ ṣáájú kó tó kú ó ti rámì kó kò sí tọ́jọ́ bẹ́ẹ̀. wọ́n ní tó tọ́ máa wọ bàtà wọ orí tẹ́ bẹ́ẹ̀ ni kò sí tó ní ká máa wọ bàtà wọ orí tẹ́ lábẹ́ òfin ṣẹlí àá ṣùgbọ́n ti ṣeré akọ láti bàtà tẹ sàárè. ẹni dáhùn ní sọlọ́lá àlùsọ́là tó rí lọ́wọ́ tábùtì àtẹ́yìn tí ìbàtà ajáláwọ̀ ọ̀sà méjì. wọ́n ní fọ́bọ̀ nítorí pé gbogbo ibi tí ọmọ gbẹ́sẹ̀ àárín sàárè sí sàárè èèyàn sì ní yí máa gbẹ́sẹ̀ sáàrin sàárè méjì tí ó fi já tí ó fi tẹ sàárè malẹ̀ tó bá yẹ pé ọ̀nà bá ń bẹ tó làgàrà téèyàn lè máa sọ láì jẹ́ pé àrùn sàárè lèèyàn ń gbà kò sí ìfẹ́ tó burú ẹ̀ràn àwọn oríṣẹ́ púpọ̀ bẹ́ẹ̀ láyé wọ́n sì ọ̀nà sínú rẹ̀ ọ̀nà ẹlẹ́mà bá lọ tó bá fẹ́ yí àbàrà síbi táwọn sàárè wà ẹ̀sẹ̀ kú lójú ọ̀nà mi tó bá ti fẹ́ wọ ibi tí àwọn òkú wà ọyọ bàtà kú lẹ́sẹ̀ rẹ̀ kọ́ mọ́ bàtà sàárè mọ́lẹ̀. wọ́n lóbìnrin sí wọ́n mú lọ sọ́dọ̀ ẹni tí ó jẹ́ ẹlẹ́sìn ọmọlẹ́yìn pọ́ọ̀lù fún àgbàwùtọ́. àmọ́ wá padà fúra mọ̀ tóbi tó ń gbé yìí léwu torí pé ọ̀rọ̀ ọ̀rùn kí wọ́n padà bá ìjẹ́mù lọ́wọ́. látàrí pé wọ́n sápò ń bẹ̀ wọ́n á ń gbé ibòmíì tí ó ti rọ̀ lọ́rùn láti máa ṣe ìsìláàmù rẹ̀ wọ́n ti tó ẹni tó tó ọkọ ní ẹni tó wá ní pẹ́pẹ́pẹ́ tó jẹ́ mùsùlùmí bàbá wa ń bọ̀ láti fi fún un nítorí ó ṣe ní tọ́ba bàbá lọ́kàjẹ́ wọ́n sá kúrò níbi tí wọ́n ti sí àti pé pápá gan kò sí nǹkan bàbàrà nínú pọ́nmọ́bìnrin lórí ọkùnrin mùsùlùmí láti fẹ́ lọ́kọ torí kò sẹ́ni tí ó lè fẹ́ olóbìnrin ọ̀lẹ́sìn nínú gbàgbọ́ bàbá. ìsọkúsọ ni ẹ o ọmọ ẹni sọkúsọ táwọn Yorùbá máa ń sọ o kí ṣe obìnrin ọ̀lẹ́sìn kò sí lẹ́sìn. ẹlòmíràn ẹni tó ní inú ọ̀pọ̀lọpọ̀ ààyè ọlọ́run àjọyọ̀ yọ sọ̀rọ̀ ọkùnrin yọ sọ̀rọ̀ obìnrin yọ sọ̀rọ̀ ọkùnrin yọ sọ̀rọ̀ obìnrin àwọn mùsùlùmí kùnrin mùsùlùmí bìnrin mọ́mí ní kùnrin mọ́mí ní bìnrin. à ń ṣe ṣe sàrà lọ́kùnrin à ń ṣe ṣe sàrà lóbìnrin. Ìjọba bá gbé obìnrin ọ̀lẹ́sìn wọ́n so gidi súra kalẹ̀ náà Kùránì wọ́n ní súra ti nìta. Pẹ̀lú ìṣẹ́ ló ti dẹjẹ́ obìnrin lẹ́sìn obìnrin wọn wà lìṣẹ́ náà ọkùnrin náà wà lìṣẹ́ nà. Ìjọba ṣe ìsìláàmù iná ní ọwọ́ tààrà àjọ ìṣirò ọkùnrin náà ni. Ẹ̀yin wá lẹ́ẹ̀ níbi fún ẹni tó rí tọ́fẹ́ fẹ́ tọ́jẹ́ mùsùlùmí. Tọ́ àwọn náà láti bá bàbá yẹn sọ sí sòdodo ọ̀rọ̀. Sáájú eléyẹn mùsùlùmí ọ̀gbọ́dọ̀ fọ ọmọ sọ́dọ̀ káfíìrì tọ́ bóòlù kéde rí màdé yẹn máa tọ́ yàn gan ju lẹ́sìn tí ẹ lọ. òun kò ń jẹ sí ọlọ́run òní kò sẹ̀sẹ̀ òbí ìrírí tó gbè. tó ẹ̀yin lẹ fẹ́ràn sí kòkò lẹ́nu ẹ wá padà dé ẹ wá ń pariwo pé ẹ bá ń bẹ̀ máa tala bá wí. àlàáfíà àjọba kọmọ sọ́dọ̀ mùsùlùmí nígbà tó lọ kúkú sí Islam. tàbí wọn ní di mùsùlùmí ẹni afọmọsí lọ́dọ̀ ó ti fi ìsìláàmù ti ẹgbà pààrọ̀ ìsìláàmù ọlọmọ ọlọmọ ọba yìí kọ lọ́dọ̀ rẹ̀ ìwọ tó ti pé ìṣètò láti àbí tí ọba dọjọ́ ọdún ilé yá sí ìwọ náà mùsùlùmí wọn sì ní ó lọ di ara torí ẹ ó ní oṣù ẹ̀kọ́kọ́ mọ̀ tó ma islam torí pé àwọn tí ń forúkọ lásẹ̀sì islam àwọn náà pọ̀ jù àwọn tó yẹ pé ẹ ní kófìrí wọn mọ́ṣáláṣí títí tí wọ́n yẹ kú tá a bá wá kú tán àti bàbá imam ọ̀kan nù jàmá yín kú jàmá àwọn ìwọ ń bẹ gbólóńgbé ẹni ẹni má dálé wọn mà ọ̀dà mo ní wá sí mọ́ṣáláṣí mọ́ṣáláṣí kìláyìn náà lọ́wọ́ àgbogbo bíi àwọn ilé wọn ti ṣe sọlá abálọlé ń bá wọ ìyàwó tó ń ṣe sọlá oníjẹrì ayélujáfíàmà yorùbá lẹ́bù tó ń ṣe sọlá. gbàtíyàwó ti ń pèsè ṣe sọlá kí ló tún kú kò jẹ́ yídà ṣáàyè tó ń min àárẹ̀ ha tó tún yẹ ká máa bá ti kò jẹ́ kò yẹ ká bá ti kò jẹ́ o. ẹnìkan ní jama ni ẹja sànù rẹ̀ sànù ọ̀daràn ọ̀daràn ló máa ń sànù ọ̀daràn. islam fún bàbá ọ̀nà òrìṣẹ́ kò sẹ́nìkan gẹ́gẹ́ bí òfin Allah tọ́tọ́ láti fẹ́ obìnrin mùsùlùmí àti mùsùlùmí. tí bàbá bá takú wọn lé tó ló wọn gbà kò burú kẹlòmí ìkọjá wọlé ìfọmọ yẹn kìí sẹ́yìn tí àjọ ń ṣe sọ láti nínú fámìlì bàbá yẹn ẹ̀gbọ́n àbábúrò rẹ̀ àbọ̀mọ bàbá yẹn míì táwọn bá lágbóyè Islam sọ àwọn táàbà wa tó rẹ́ni kankan nínú ìbátan bàbá wọn gbaná lọ́ka fẹ́yìn ìṣẹ́jọ́rò sọ̀tọ̀sọ̀tọ̀nù wàlẹ́ ìyọ̀mẹ́lá wàlẹ́ ìyàlá gbaná ló lọ́wọ́ kan gbogbo ẹni jẹ́jọ́ ti sọ̀dá. wọ́n ní ẹni tó sùn tọwọ́ ata méjì ọwọ́ ajé ọwọ́ abá pé òun ti da aṣọ sára lójú oorun òun ẹ ti tọ́ lé pé pátá méjèèjì ni wọ́n kọ́ ọ̀dọ́ àbí báwo gbogbo bíi tí ẹnitọ́ jáde lára rẹ̀ bá dé ibẹ̀ lọ́fọ̀ọ́ dé kò dára pátá tó wà lókè kí lọ fẹ́ fọ̀ sí tí ọba débẹ̀ tó ọba fọ̀ àtẹ̀jì ni ìsìláàmù sì pàdé tọ́ba débẹ̀ tó ọba fọ̀ àtẹ̀jì ó lù ìsìláàmù sì fara mọ́ àtẹ̀jì lè jẹ́ òṣèlú. Okay, now. Now. Now, wọ́n ní ṣé ó lẹ́tọ̀ọ́ láti ṣe àdúrà ní àpapọ̀ fámílì bóyá fún ìlú nǹkan yókù ní ọkọ̀ ní bí mo rí mẹ́rin. Èèyàn náà sọ. Ẹ <laughs> ti ẹ̀ ti tó wà sí yáda. Ẹ tún kà táwọn èèyàn gbọ́ fún àwọn ìjọba ilẹ̀ kérésì. ọgbọ Ẹ̀dọ́n. Ok, náà. Ọya orí kẹ́kẹ́ wọn ní fámílì yẹn àbí abúrú kẹsẹ̀lẹ̀ wọ́n ní gbogbo fámílì káwọn fún ọ̀pọ̀. Àwọn àjọ ọlọ́dọọdún. Táwọn ìdájọ́ yẹn ga ṣe ìmáàmù ìdá ìṣe nìka. Òun náà ni pé wọ́n ní tọ́tọ́ kí mọ̀lẹ́bí kan máa ṣàdúrà lápapọ̀ lórí oore sọ́sẹ̀lẹ̀ sí wọn àbá burú kan tí wọ́n ń bẹ̀rù àbí tó ti ṣẹlẹ̀. Àkọ́kọ́ ẹ̀sìn Islam ètò ń sọ fún wa ní kí ẹ ṣẹ̀ṣẹ̀ bá a ti ṣe ní kí ẹ ṣe ní ìbámu pẹ̀lú bẹ́ni tá a ṣe ṣe ọ̀tá ẹ bí ní ìbámu pẹ̀lú bẹ́ni tá a ṣe ránṣẹ́ ṣe tó ń tán pè lẹ́sìn èsì báwa ṣe rò àbí báwọn lè má mu wa ṣe wí tàwọn àbá wa ṣe ìsànábì wa rárá o gbogbo tẹnikẹ́ni bá sọ fún ọ ó gbé hàn ní ti Allah sọ àti ní tànàbì sallallahu alaihi wasallam sọ tọrọ wọn bá tó ṣe déédéé pẹ̀lú pé ọlọ́ lọ́lẹ́tọ̀ọ́ sí kọ́tẹ́lì kò ṣe déédéé pẹ̀lú ẹ̀kọ́ fọmọ́rọ̀ wọn tó ti dá. torí ẹ̀ ìsìláàmù ò faramọ́ káwọn péjọ ṣàdúrà bá wọn kálukú ṣàdúrà ọlọ́ọ̀hún àjùjọ ọjọ́ ní ọgbà tó sábà ti ń ṣe dùhà ǹjẹ̀màáyí eléyà ń bẹ́ẹ̀ nù kẹ́tì máa ń dá káwọn èèyàn ṣubú sínú àdáda lẹ̀ sílẹ̀ àbúkátà rẹ̀ eléyìí ọ̀yọ̀sẹ̀ tó parí mi wọ́n ní nígbàtà sọ pé ìyà àti ìgbádùn ni wọ́n wà nínú sàárè ẹni tó kú tí wọ́n sí sínú sàárè nǹkan a ti sọ àwakọ́lá wè àwakọ́lá sọ pé àmẹ́ àwakọ́lá sọ pé gbàtọ̀ wà ànábì sallallahu alaihi wasallam lọ sọ àníkọ́yẹ́ pòkù rẹ̀ nù kìnní olóko rájì wọ́n jẹ́ pé eru rẹ̀ inú gbò lọ́wà yóò jí àtàrí yóò rí kẹrẹ̀ tó bá lẹ́sọ̀ọ́ sí torí pé lóṣù tí wà láwọ̀ tí rí ẹnìkan ọba ẹjọ àánú sáré ìkàtàrí tó ọ̀dọ̀ Allah náà ni ẹnìkan ní tẹsí sínú sáré ló wá gbé ọ̀pọ̀lọpọ̀ sáré láti sìnkú mẹ́rin sí ga ti tó ọjọ́ wa làwọn òṣèré má ọ̀sán mi lọ́dọ̀ ọ̀wọ́ náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك